qabilaha sẹ́ni bá ní sùpẹ́ bá fi lè gba ẹ̀bùn tó fún torí pọ́pọ́ sùpẹ́ yẹn faqad ata baban aziman min abwab ar-riba dájúdájú ó ti da ẹ̀kọ́ ọ̀kan tó tóbi púpọ̀ nínú àwọn ẹlẹ́kùn rìbá dájúdájú ó ti da ẹ̀kọ́ ọ̀kan nínú àwọn tó tóbi púpọ̀ nínú àwọn àlékún rìbá ahmadu àti abu dawud àwọn náà gbà wá ahmed àti abu dawud náà gbà wá ṣùgbọ́n ọ̀rọ̀ ń bẹ lórí àwọn ẹni tá gbà wá ọ̀rọ̀ ń bẹ lórí àwọn tó gbà wá. àdéhìí ó tọ́ka sí pé nínú sọ́kè tó wà kò sí ní tó burú kéèyàn sí pẹ̀ fọmọ èèyàn mùsùlùmí òun dágbà lérò pẹ̀lú sí pẹ̀ bákan méjì nínú kò sí pẹ̀ fún yẹn kó orí ó tẹ lọ́wọ́ àbí kò sí pẹ̀ fún kíyà ọmọ bàjẹ́ eléyìí náà ń pè ní sí pẹ̀ ẹ̀yẹ́ ṣùrà ṣẹfẹ́ àtẹn hasanatan yẹ̀kùn lọ́hùn nọ́ọ̀sì ìbùnmí ọ̀mẹ̀yẹ́ ṣùrà. شفاعة سيئة يقول له كفل منها ẹni tó bá sìkò tó dáa kó náà nípìn nínú rẹ̀ ìyẹn ni pé yóò nípìn ẹ̀san nínú dáadáa tó sànà fọmọ ya rẹ̀ ẹni tó bá sì sìkò tí ò dáa kó náà forí kásá nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ìpẹ tó wà láyà ìfihàn wa kó náà ní èyí tá a sọ yẹn ó sìkò dáadáa ti tẹ lọ́wọ́ ó sì pẹ́ fún ìyá tí ọ̀tọ̀ ò fi jẹ́ wàláàkín tó bá sì pẹ́ fún yẹn lọ́nà tó so yí pé wọn ò ní sí yẹ ẹ̀ṣẹ̀ tó fẹ̀ jẹ́ torí pé wọ́n bá àti sì pẹ́ fún eléyìí tí ó mú kán tẹ òfin ọlọ́run ọba lójúmọ́lẹ̀ ọ̀dà tó pé o ti ṣe ṣàfà àtẹnusẹ́yẹ àtẹn o ti sì pẹ́ tí ọ̀daràn irú rẹ̀ ni pé kéèyàn pààyàn ìgbà tó ti wá mọ̀yàn wọn wá nípa o kéèyàn gba dúkìá dúkìá jẹ ìgbà tó ti mọ̀yàn kí nǹkan kan ọmọ tó tó bá yàn pé irú rẹ̀ pọ̀ láyé tí wàá nípa wọn kọ ọmọẹni tó ọmọẹni tí ọba dúkìá rẹ̀ jẹ ọmọẹni tó pọ̀ ọlọmọ ni kò sí nǹkan tó lè fi lé nǹkan tẹ́ bá fà lè kún yà àbíkẹ́ fi lẹ̀ tọ́lọ́ ti lọ rí lágbájọ́ ti lọ rí dáhùn ló ti lọ rí dóòlà tó bá wà bí wà lè pípọ̀ ní sìkwẹ́ntì ń ṣẹlẹ̀ jù láyé nù ọ̀dà tó pé láì ronú dìnnà láì pé police station police station àti láwọn kóòtù kóòtù police station àti láwọn kóòtù kóòtù nísìnyí ẹnìkan òun ló fi mọ́tò rẹ̀ ló fi gbá dúkìá rẹ̀ dànù lọ́bọ̀ ní dúkìá jẹ́ ohun tó máa ń sábà ṣẹlẹ̀ ó náà níbi tẹ́ bá gbé tẹ́ bá gbé ọ̀rọ̀ rí ẹrí ẹ tẹ́ gbé lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá láti rí pé tọ̀ lágbájá ìyá mi jẹ ẹ bá ní ṣe àtúnṣe tí ó fi san owó ńtọ́ bàjẹ́ ọ̀kàlẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ òun ọmọ àwọn ẹni tó wà lórí káńtà àbọ̀ mẹ́nìkan nínú wọn àbọ̀ mẹ́ni tó mẹ́ni tó mọ̀gá wọn. bọ́mẹ́ni tọ́mẹ́ni tọ́mẹ́ni tọ́mẹ́ni tọ́mẹ́ni tọ́mọ̀gá wọn ó sì jìnnà tó wọn kàn fóònù wọn kàn fún kínní káfí ránṣẹ́ ń bọ̀ ẹ̀dàbàrú ọ̀rọ̀ wọn bá tún yí ọ wọn tó wọn bá tún wọn sọ sẹ́yìn káńtà wọn bá tún ti pọ̀ ń bẹ́ ẹ kọ́kọ́ tú mi tó gbogbo eléyìí ìsìnkú ìgbẹ́ tó da sẹ̀rí àpè wa lọ sí ìdí kíkà sí sẹ̀rí àpè wa lọ sí ìdí kíkà sí ìgbẹ́ tó da erékọ́ nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún wa nínú hadith ó ní man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al ẹnikẹ́ni nínú yín tó bá ní ìkápá kan láti lè fi ṣe ọmọ ìyá rẹ̀ láǹfààní kó ṣe láǹfààní. ọ̀ndà rẹ̀ iná ẹnìkan sì pẹ̀fún ni wà lábẹ́ rẹ̀ ẹnìkan wá so tí wọn náà fi re rẹ̀ kún ohùn rẹ̀ torí tí ohùn tiẹ̀ bá kún tiẹ̀ ó súnmọ́ kó tètè rí nǹkan nísìnyí wọ́n ní apply ó ti apply. so wọn wá ní ẹ̀dá kù ẹ bá ń bá wọn sọ̀rọ̀ ẹ bá ń bá wọn sọ̀rọ̀ wọn ti wá pọ̀tún la nìdánwò wọn á bọ̀ bá wọn sọ̀rọ̀ wọn á mú ọ nítorí pé wọn náà paasi ìdánwò gẹ́gẹ́ bí gbogbo àwọn áplíkàǹtì yòókù náà ti ti paasi ìdánwò ṣùgbọ́n wọn á tún fún ẹni tó fún tiẹ̀ fún tiẹ̀ wọn tún fi kún tiẹ̀ tiẹ̀ bá di three over three over three nígbà táwọn míì ní two over three So three over three náà wọ́n mú àmọ́ tó bá ṣẹlẹ̀ yìí pé nítorí ẹni tó ọmọ ni wọ́n ti mú ọ ó fèèdì dánwò àbòsí nìyà nítorí ẹni tó ọmọ náà ti mú ọ ìwọ paasi ẹlòmínà paasi ṣùgbọ́n ẹlòmíì gbárí jù àbòsí nìyà tó gbogbo eléyìí ẹ̀rí pé láti kékeré lọ́pọ̀lọpọ̀ ti bẹ̀rẹ̀ àbòsí. ẹni tó parí sùkúlù tọ́fẹ́ ṣe sáfíìsì àbòsí ń wọ àbí ọ̀wọ̀ adúgbò tọ́lọ̀ pẹ́ yẹn ti bẹ̀. yóò ní kó ọmọ gbọ́n lọ sí àbí òye wa north east zone lédè kúkúrú boko haram zone wọ́n sì ti gbé òun wípé adamawa ni lọ. So, ẹni tá gbé tí wọ́n ní dá máa túrú ní ọ̀lọ́ ẹ̀rí pé gbogbo ẹsẹ̀ ní ọmọ lò láwọn máa kó ẹsẹ̀ ẹjọ́ sá téètéè bá mẹ́nìkan tó dẹ̀ kẹ̀dẹ̀ rẹ̀ ràyàn lọ́wọ́ tí wọn ò dẹ̀ ní fi gbé olú ẹ lọ síbi kan tó yẹn dẹ̀ lè lò tó bá ti jẹ́ pé kò ní bí pé kó fi gbọ́ ọmọ ìyá míì lọ dípò rẹ̀ <laughs> òun ò lè dáhùn sí lè àdẹ́pàbò sí nìyẹn torí tí wọn ò bá gbé wọ ẹlòmíì wọn gbé lọ ó lè jẹ́ mùsùlùmí tí ò bá ti ní bí pé ẹni tó fóun rẹ̀ fún tiẹ̀ wọn ò sì torí tiẹ̀ yẹn lómii jẹ ìrànlọ́wọ́ náà abẹ́rẹ́ náà ni godfather ibẹ̀ ńlọ́wọ́ ṣàfáà náà wọ́n ń pè àwọn sì máa ń pè ní àwọn country míì so who you know ni wọ́n lò not what you know lọ́tọ́rí wọ́n sọ pé um, candidate dalẹ̀ yìí ah, gbogbo yẹn wọ́n apply bọ̀ wọ́n sọ candidate dalẹ̀ yìí ah, candidate ship báwo agbọ́pọ̀ ẹgbẹ́ gbà yẹn la wà á ah, tó ẹ̀ bá ti lẹ́nu tó tó tọ́ran yín wá ẹ̀ dákun ẹ̀dùn lẹ́gbẹ̀ẹ́ báyìí ó ti máa ti pé gbogbo nǹkan ti ba yín dé báyìí kò sí ní tó burú kéèyàn sábà yà gbàgbà fẹ́nìkan nítorí kí n ti ń wá kó lè bá àtẹ lọ́wọ́ amábìṣọ́ọ̀kì kó má jẹ́ pé ní tí ọba ti wá nírú eléyìí ńkọ́ wọ́n gbọ̀ǹda náà ní kó yàjọ gbogbo wa nàìjíríà lò lẹ́sẹ̀ rí pé tí àwọn tó rí sẹ́ náà bá padà rí sẹ́ tí nǹkan kan bá fi gbé wa lọ síwájú wọn rí lọ́jọ́ kan àmọ́ sọ pé sírò àjọ ẹ̀kọ́ máa ti sẹ́ yìí because kò sí competency ẹni tí wọ́n mọ̀ ló gbé wọn dé ibi iṣẹ́ àwọn kò sí pé tí wọ́n mọ̀ gbogbo àti ń ṣe interview fún nígbà tó ṣe pé wọ́n ti mọ̀ án wọ́n ti mọ̀ pé àwọn ọgbà wọ́n kàn máa bílé rè wọ́n tún máa jẹ bisikíìtì wọ́n máa mú sí ìgbé kò burú kò burú wọ́n sáà ti máa lọ ṣé kí n máa lọ sàá mo ní kọjá ni wọ́n ti gbà nù subhanallah àmọ́ wọ́n tó gbárí tó gbá gbogbo ẹ̀ lè sọ pé òyìnbó rẹ ti gbóná jù ẹ bóyá bó ṣe di kápá ọ ẹ tètè làwọn fẹ ẹ nígbà tó tẹ ń bọ tó tẹ wá wọ sọ fún mọ́là ṣé wọn lọ mọ́sálásí ni wọ́n sì ní kó ọgbá rí. ẹ ń dáhùn fi disqualify rẹ ní kó nírun gbà ẹ máa gbọ́rú ẹ lórí ìsìlẹ̀ allah ni mo sọ ìlọ wọn kàn nílò sọ pé ní tá a fi disqualify rẹ ní pé mùsùlùmí ni ọ gbogbo orí eléyìí bò láti ti bẹ́ẹ̀ sí so àmọ́ alọ ẹsẹ̀ gúngùn tẹ́lẹ̀ yẹn lédè lárúbá a máa ń pè ní yuqabalu wa yuqbal yuqabalu wa yuqbal ẹ sá ti ṣe ntàvíù fún ló kọ́kọ́ ṣe ntàvíù fún amẹ́gbà kọ́bá àmọ́ ajá tó ń gbà tẹ̀ ṣe ntàvíù fún yuqabalu wa yuqbal ìyẹn ni pé not to know sọ ọmọ nǹkan àbí ọmọ nǹkan làákè kó lè ní rẹ́kọ̀d wípé àtàdédé ah, gbà ó a máa ṣe kéde fún àtẹ̀ntàbíò tó kò burú ká sí pẹ̀ àmọ́ ẹ̀jẹ̀ ká máa wò wò ẹni tí a fẹ́ sí pẹ̀ fún yìí káàdì kó wọ́ ọ̀tẹ̀ nítorí kọ́lọ́ bí wá léèrè ní ọ̀gbìn dàrú fi hàn ká sì gbìyànjú láti sìpẹ̀ fún yẹn lọ́nà tí ò ní kó nira bẹ́ẹ̀ lómi nítorí tá a bá sì pẹ̀fẹ́ nìkan lọ́nà tó kó nira bẹ́ẹ̀ lómi ara ẹnìkan lọ́wọ́ àtàbò sísẹ́ nìkan eléyìí pàtàkì púpọ̀ ẹnìkan wá admission school wọ́n ní kó kọ letter of recommendation kò sí tó burú ẹ̀kọ́ fún tó bá rí wọ̀ àmẹ́ni tí ọlọ́run bó fi tí ó tara rẹ̀ tí ó fi sàlùmọ̀ láǹfààní tákàdá jẹ́ tó ti kọ̀ǹkọ̀ náà ní ìkàkọ́ àmọ́ lọ́n lè ṣe ń sábà bí tọmọ ọlọ́mọ ó fi ṣe kíni tí ó fi yà ọ̀ndà rẹ̀ náà ni rẹ́fìrì tọ́yẹ pé báyọ̀ ń wá tẹ́ wọ́n á ní kọ́ pọ́ sínú tv rẹ pé àwọn ta ni rẹ́fìrì rẹ́fìrẹ́nsìsì tó ní àwọn ọkọ̀ kókò ẹnìkan ni ó nìkan ni wọ́n kà pé tẹ́ ẹ mọ́ lágbájá bẹ́ẹ̀ ni mo mọ ọmọ dáadáa ni ah, wọ́n kàn pa fóònù ọ̀wọ́ ọ̀rọ̀ tó sọ ló fi bára rẹ̀ ń bí sẹ́ tẹ́ ẹ mọ́ bàtì ẹ̀jẹ̀ tẹ́ bá wà ń kó kẹ́lẹ́ ìrànlọ́ ẹ mọ́ bàtì ẹ̀jẹ̀ lókun ìgbà tẹ mọ̀ pé lódodo ẹ̀ parọ́ sẹ́wọ̀n kí sálọ bá lọ àwọn ń bọ̀ sẹ́yìn bá parọ́ lónìí ọ̀padà sẹ́wọ̀n kí wọ́n tún padà pé kó ọmọ tẹ̀ pé lọ́mọ dáadáa ọmọ abú ni o tòkárí pé ńgbà tá a sì pẹ̀ ìpẹ̀tọ́ dáa là ń tẹ̀ ẹnìkan àtẹnìkan ń jà ẹ sì pẹ̀ fẹ́ kìíní kejì wọn nítorí pé ìjọ ọ̀dọ́là orúkọ lásán ni ọkàn sọ̀rọ̀ táwọn èèyàn bá sì jẹ́ pé àárín wọn bá lọ dámọ́rán látàrí pé ìsìkọ̀sílẹ̀ ìsìkọ̀sílẹ̀ ládàá yín bọ̀rọ̀bọ̀rọ̀ ẹnìkan wọ́n fẹ́ fìyà ìmàdí jẹ ó sì yé yín pé wọ́n ni wọ́n pa ma ẹ̀sìn pẹ̀ fún kéèyàn yẹn ọmọ jẹ àtẹ̀sẹ́ni tó jalè tẹ́ ẹ̀ máa kọ́ jalè tẹ́ wàá máa sì pẹ̀ fún ẹ má dàn wò nítorí tẹ́ bá dàn wò ẹ gbà bàjẹ́ láyè ẹlọmọdéalè sójàre alọba yọba àti pẹ ẹni tí bá ń sìpẹ fọdaràn wọn ò ní gbé kúrò náà ní ọ̀daràn àti wá sìpẹ fẹnìkan àǹfààní bọ́ sí lọ àti pẹ fún ìyà tí ọ̀lẹ́tọ̀ sí ọ̀jẹ́ nǹkan pè ní ṣẹ̀fà àná ẹni tí a wá sóore fún yín òun náà wá fẹ́ sóore fún wa fẹ́ ẹ̀hẹ̀dẹ̀ rẹ̀ hù ẹ̀dí yẹ ọ wá bùn alẹ́ fún. ẹ omi o iṣẹ́ yẹn ti bọ́ sí o ẹ omi o ẹ̀yin náà mi lọ wọn o lẹ́yìn náà ọlọ́run fi mi ṣe sábàbí ọwọ́ á ní yìí ẹ̀yin lẹ́ni tọ́sọ́ká gbà bá lè gbà ó ti dàyàkó lẹ̀kùn ńlá kan nínú àwọn lẹ̀kùn rìbá tó bá gbàdé di lọ fẹsẹ̀ rìn lẹ̀ ní ti ń tọ́ka sí mi ọ gbọ́dọ̀ gbẹ̀gùn lórí kóso yẹn láǹfààní torí pé ọ̀kẹ́ ńdọ́fà tó fi dé náà nù ọ̀fẹ́ gbẹ̀gùn jẹ kò sí bí wọ́n tètè gbé ọtún wọ́n lọ nìgbà tó bá jẹ̀jẹ̀ kó kò sí sábàbí kàkà nìgbà gbà. torí pé eléyìí yóò bí aburú tó pọ̀ yóò ṣe sábàbí káwọn èèyàn má tọrọ ara wọn má nítorí tọlọ yóò tún jẹ sábàbí kó fi jẹ́ pé a máa lọ lórí ìbàjẹ́ nítorí ká lè gbẹ̀rù ẹ̀ẹ́dì pẹ́ ń tí ọ̀lẹ́dọ̀ fún torí ní tí ó yóò tún débi ike ẹ̀yin kó tún máa kọ́ndíṣàn rẹ̀ ike máa ràn nítorí ọ̀sán ni ó ti ṣẹlẹ̀ àbí ọ̀sẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ láyé nì ìyẹn fẹ́ rọ́ọ̀bà torí pé wọ́n yàn jẹ wọ́n àwọn ń ọba ọba ó gbèjọ àwọn abẹ́síkáwọ́ ọba àwọn wọn sọ pé ẹ lè rọ́ọ̀bà àfi kẹ́ ẹ rà wọn náà àwọn làwọn ó sì sọ ọ̀rọ̀ tẹ́ gbé wá kọ́ba ó láti lè ṣe ọ̀gbìn sí pẹ̀kẹ́ náà obìnrin tí ọkọ rẹ̀ ń lulú kolobá tètè rẹ̀ ti yọ kọ́bọ̀d sátún wa mú atẹ́lẹ́yìn òtí tó lẹ́fídẹ́ǹsì tó fi lè mú rọ́bà pé ọba gbà mí o bá ń pe ọkọ mi kọ́ ọba mi sọ tí sòdodo ọ̀rọ̀ fún o àwọn afẹ́sìn káwọn ní rárá ò lè rí bàbá àfi kọ́ kọ́kọ́ rí wa àwa láàlọ́ ọbọ̀ tẹ́ńdà rẹ̀ tó wá ju bàbá tí bàbá òfin yẹ́ẹ̀ mọ́ ní tírẹ̀ ẹ̀ mọ́.

wọn wá ní sẹ tírí mílíọ̀n owó sẹta wọn bá wa kọlùkọ ẹni kó ti wọ bẹ pàtó parí skul ní sọ wá tẹ́tí tí ò rí ẹnìkan á lò ní slot kan àwọn fọ ní slot yẹn bọ tírí mílíọ̀n lọ́sàn án bọ́mọ fisi àwọn màá kọ́ máa tó gbowó sùn tírí ọba fọ bá máa yọ tírí ọba fọ tírí ọba fọ wọ́n máa gba wọ́n ọba fọ wọ́n ọba fọ títí tó wọ èpè. Ebi wọn ṣe àgùn ọ̀sẹ̀ wọ́n ṣe mọ̀ so ẹni tó sọ pé òun ọ̀bọ̀ ọbẹ̀ni tó fọ́n níṣẹ́ sọ̀rọ̀ àmọ́ ibà ìlọ́sùn gbogbo ọ̀ndà rẹ̀ náà ló kó sí kọ̀tọ́ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ. tọ́ wọ́n ní lẹ̀kùn kan ńlá ni nínú àwọn lẹ̀kùn rìbá kí ló dé tán fi gbẹ́ rìbá kìí ṣe rìbá tá à ń sọ̀rọ̀ rẹ̀ èdèké rìbá tá à ń sọ̀rọ̀ rẹ̀ ní ìṣe pẹ̀lú pé ẹ̀kíńjì ẹ̀ǹtí rìbá wọnú rẹ̀ pẹ̀lú irú rẹ̀ ọ̀kan wá létí kan àbá ẹ̀kíńjì rẹ̀ pẹ̀lú oríṣi mi tí rìbá wọnú tiẹ̀ náà ṣùgbọ́n adágbàtígbà tá a gbà ṣùgbọ́n bí báyìí owó wo ni wọ́n yẹn nìkan fẹ́ nìkan sẹ́nìkan tó wá mú omi ìwà dípò wọ́n ní rìbá ń bí rìbá ní lédè lárúbáwá yẹn tó ti dá àyàkú lẹ̀kùn kan tọ́jẹ́ lẹ̀kùn ńlá nínú àwọn àlẹ̀kùn wíwá àlékún gba gbogbo ọ̀nàkọ̀nà. yẹn ni pé ọ̀tọ̀ níbi tó wò rẹ̀ mọ kó tó sì pẹ̀ o ti wá fojú sun pé tí wọ́n bá sì pẹ̀ ìtàn ẹ̀bùn tí wọ́n bá mú ọ yóò dókòwò mi ó tún ṣe kí ni kó rú gọ́gọ́ sí i. ìdíjà fi pè ní lẹ̀kùn rìbá mi ìyẹn ni pé ẹ máa wá owó gbọ́nà tó ẹ má fẹ̀mí sórí pé tẹ bá sì pẹ̀fẹ́ nìkan ẹ gbowó mbẹ. ọlọ́pàá mú ọ wọ́n sọ pé ìwé ọkọ̀ rí òpè àwọn gbé mọ́tò yìí lọ sọ́fíìsì this one this man na good man o oh. him no be yamayama man so <laughs> he say go he say yamayama o so wọn náà sọ ah àtẹnudó fún dá tó sẹkù báyìí náà ọlọ́pàá ah àtẹnudó fún ọwọ àsìkò ẹ̀fọn tó ọgá pé you know am i know am okay let him go nígbà tí oh, <laughs> let him go lọ àgbà ó ní mo wò sẹ́wà mo rò pé láti ẹ̀kọ́ nothing goes for nothing láyé sí give and take yẹn mi ti give now mo tiẹ̀ náà owó òun báàbò náà ọ̀dọ́ ìmú mi ní abúlé abẹ́rẹ́bà sẹ́wọ̀n kí látàrí pé òun sì fún yín lọ́fẹ̀ẹ́ gbowó sẹ́wọ̀n aha ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá ṣe dáadáa ẹ má máa retí owó ẹ̀ ẹ̀sán rẹ̀ ọ̀dọ́ ta ni ká tó máa retí ẹ̀ aláhùn ọ̀fọ̀lá ọ̀pàtàkì púpọ̀ kátà kí ẹ ṣe é. iṣẹ́ rí èyàn gbowó rẹ̀ lọ́dọ̀ enyi ọ̀dọ̀ ọlọ́ọ̀ni yẹn ti máa ń gbà. ẹgbẹ́ obìnrin ti pẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ ti fẹ́ lé tẹ́lẹ̀ kọ́ bá lé má. tó bá ti kó gbogbo ojoojúmọ́ tó bá ti dáná ọkà yóò gbèsè iná wà. ẹ̀bùn tẹ́ ń gbà yín ni báwo ni àwọn ọ̀dọ́ yín mú torí tọ́lọ́ lèmi ṣe bọ́ bọ́kọ rẹ sọ̀rọ̀ ẹ̀mí ò ṣe ń torí àmàlàbá kí yẹn gan tí ó tó dá yìí lọ́lọ́ ti ṣe ìdákùkọ tèmi ti jẹ gbàmàlà kó mi kọlọ mẹjẹ ajẹjẹ kú jẹ àmàlà tó jẹ náà lùtí kan ló tún fi wọ ọjà kó ti jẹ mbọ a gbọ́dọ̀ ti pẹ ká gbẹbùn lọ́dọ̀ ẹni tá a ti pẹ fún un òun kọlọ fún wa lẹbùn. ìyẹn rẹ̀ ló fún àtàwà lè torí pé jáde ti sọ pé fẹ tí a wá sí pẹ fún abùn alẹ bùn òun gangan kọ́ ló bùn wa ẹlòmíì ìyẹn ah, lágbájá ẹgbà gbà gbà torí pé àgbà nígbà tó pé ìyẹn ni the same thing wọn ti. túmọ̀ sí pé ní ṣe dúró ọlọ́run kọ́sẹ́kù nítorí. sọlọ ẹgbẹ́ rẹ̀ ti tẹ̀. tó eléyìí làwọn kọ̀kọ̀ hàn ìní wọn máa ń pè ní al-aklu bish-shafa'a àríjẹnísìpẹ̀ ìmájẹnísìpẹ̀ haramu kọjá pé látara kó ló ń fi rówó látara kó ló ń fi rówó haramu sebaasi wo tira yín akutọri gbèsè kiri wọn sọ wọn ni wal akulu bi shafaati aw bi diini kéèyàn ó máa jẹ látara àtìsẹ àbí kó máa jẹ látara ẹsẹ kéèyàn ó máa jẹ látara àtìsẹ àti ìdìbò ti lè wáyé bóun ẹ ti wá máa jẹ látara ẹsẹ kọjá yìí pé gbogbo gbàdábà ti bá yín sọ̀rọ̀ ọlọ́run ẹran ti kọ́kọ́ la wọ̀ wá ẹran ti kókó ti wá ẹran ti pé ayé ìtẹ́ǹdì la wà <laughs> àdúrà ẹ̀ káwọn sábàbí ó dìde lórí gun mẹ́rẹ̀ẹ̀rin kálukú gbé fìlà ìṣòro bẹ́lẹ̀mẹ́lẹ́ máa ti dá àlàáfíà lòdì dé nìyẹn mo rò pé yé wa aláfúlùbìtì nìyẹn irú èsì àwọn tíátà alfaas tí wọ́n ń ṣe láyè tọ́mátì bá dé nǹkan bá dé ah wọ́n jọ lè ah gàdí tí wọ́n wọ́n bá máa gbowó lọ́wọ́ àwọn aláfúlùbìtì nìyẹn so because gbogbo eléyìí yóò dínà káwọn èèyàn mẹ́sìn òdodo kódà kó lè jẹ́ kó òdodo ọ̀rọ̀ ló ń bá àwọn èèyàn sọ. So ṣùgbọ́n gbà tó bá ti end up pẹ̀lú eléyìí gbogbo òdodo gbọ́gbọ̀n yọ sàlẹ̀ tó dáhùn ó ti wò gẹ́ẹ́ ǹjẹ́ ọjẹ́ ní wà ọ̀rọ̀ yẹn wà máa wọlé gbetí kan yẹn wà máa jáde létí kejì òbúrú ó kó fàṣẹyìn bẹ́sẹ̀ Islam gán gbogbo ibi náà máa ń sẹ́ńsẹ́ ó fàṣẹyìn bẹ́sẹ̀ irú rẹ̀ náà ni kíyàn wọ aṣọ funfun tìlà fún kó wá jókòó kábìkan ní mọ́tíláṣí níbi táwọn èèyàn máa gbà wọlé tí wọ́n máa gbà jáde. kìyà ṣe ọkọ ayọ̀kẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀sẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bẹ́ẹ̀ sí wọn gbọ́ tí ń kan náà wọn pé tọ́ àwọn ẹni ọlọ́run ẹ̀rí tó bẹ́ẹ̀ sí wọlé tẹ̀ jáde ẹ̀kọ́ ọmọ àgbélé bàbá ìyẹn tẹ ẹ sáré tiwa tó àdúrà ẹ tẹ ẹ gbogbo ẹ mẹ́ni bìtì. irú rẹ̀ pọ̀ kọ́lẹ̀ lómi etí ọ̀nà ní òtún lọ́jọ́ ọwọ́ alẹ́ haúsá bá ń dáadáa yóò jókòó dúgbò àdúgbò àbábàjáde àdúgbò àbí láàrin àdúgbò gan máa alukurani máa gbó sókè bá tó gbàdá náà kókó ní màá ń lọ títí pé ah, gbogbo ayé mi lọ fún bàbá yìí lówó kan àbí òye wa tó yọ gbọ́ òun náà tó àtẹ̀rà mọ́tò tẹ̀rà lọ. wọ́n bá débi wọn ọba fowó lẹ ọba fowó lẹ wọn ti wá máa ń rò pé gbogbo ẹni tó náà bá ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ èrò wọn náà bọyẹ sí rẹ lómi ṣé ọmọ bá ṣèdánilẹ́kọ̀ọ́ bá tẹ mọ sọ̀rọ̀ yóò ti lọ mú tó ẹtú náírà ètò wọn náà kúkú ń wá nu yá fún ọ sẹgbàá ni ń bọ mẹ kò ti dábì ṣe pé ah òun ti sílẹ̀ òun ti sílẹ̀ òun ti sílẹ̀ ń tó òun ègbà padà mọ́ o. <laughs> torí ti ilé ilé wọn kò ní lè dè irú ẹ̀ náà ní kọjá pé ẹ̀yin ò ní sẹ́kẹ̀kán àbí ká máa retí kó lówó kan pè ní bí ẹ wá bá a sókè kúránì wọ́n gbé ókè ní kọ̀ọ̀kẹ́kẹ́ tiẹ̀ mínà ákìlì dì ní gbogbo eléyìí kódà ìwọ gan tó bá yẹ kó níbẹ̀rù ọ̀lọ́ ó jókòó njọ́ kan ó máa wò ah alukurani fẹ́ wà meaningless fún ọ nínú gbèsè ayé o why because o mọ̀ fún kankan ju wípé ẹ fi ń pawó lọ téèyàn bá lórí lọ́tọ́ níbẹ̀rù ọlọ́run wà láì ronú débẹ̀ jọ. gbogbo àǹfààní tẹ̀yìn sí lára alukur'ani ojú kẹ́ fi pawó lọ. sọ irú rẹ̀ náà ni kò jẹ́ pé bóyá èèyàn ní sẹ́kẹ̀kẹ́ bí kẹ́ sọ pé ẹ lọ ké yàtí fòkù ẹ lọ ké dàlá ìlú fòkù àkókò máa ti tẹ̀ dàlá sẹ́yìn mọ̀ jẹ́mẹ̀ dàlá tọ adúgbò ẹfọlọ wọn lẹ tọ mọ wà lónìí so gbogbo eléyìí kọtọ kẹ máa kà ni wọn sọ fún yín o tọ àlọ rárá kúrò àtọ máa kéke kúkẹ o ẹhẹn tí bàbá rẹ tó wá kúkẹ tó dàlá ìlú ní ẹ bá kà fún wa kí ni jẹbẹ eléyìí jẹba tọ ẹ wà ní nífẹ kan gbogbo eléyìí wọn látòdì olóko àkòdì olóko àkòdì òkè nìkan gbogbo ẹ òkú òkú yìí náà ni so eléyìí mi ń bá akílí bèjì lẹ́yìn náà léyàdé. mo sì lówó tí mo fi lè rárá léyà níwọ̀n àmọ́ owó ju yín pété solo ọ̀làánú fẹ̀yìn ọ̀làánú tí kò sólówó láàrin àwọn sàábà kárí la kí làwọn sàábà ṣe ṣé wọ́n máa rẹ̀ra léyà padà bì ókè táwa ni sàábà nu àtàlà nàbì dáwọ́ kí kìyàsùn màlúfàrẹ̀ kọjọ́ra ṣé wọ́n là nàbì àwọn ọba lẹ́ran rọ̀ gbọ̀fọ̀ gbọ̀jà kọ̀ lọ́ra jù mo rò pé yé wa àlàkùlù bíi ni ọmọ akpé odidi máa rẹ́ran bí ọba rira kọ́mẹ́ kò síbi tọ́lọ̀ kọ́ndíṣàn nípa wá sí ibi mo rò pé yé dramatize àlàkùlù ẹ wá rí nínú àwọn èèyàn táwọn náà gbẹ́sìn yìí torí àìgbẹ́sìn fún kí fẹ́ sọ

ọwọ́ àwọn bàtà bá rí mi ọlọ́run ṣe kí ni ọlọ́run fà lùbáríkà ẹ̀ ń sọ dignity Islam wọ́n á ní jẹ́ kí ẹ̀wọ̀n ajókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ torí tẹ́ bá jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ gbogbo tí ọ̀dà tí èsì ti yẹn ọ̀ àbàyàn bẹ̀ so kí Islam náà kó lè bá jẹ́ pé íméjì rẹ̀ wọ́n sọ àwọn ẹni tẹ́ bá wà ń di rẹ̀ wọ́n nídìí láti kọ́kọ́ sọ ara tiwọn torí tẹ́yìn ọ̀bá sọ ara tiwọn gbogbo rẹ́gbẹ̀rẹ́gbẹ́ lẹ́kọ̀ọ́ bẹ́sìn Islam gbogbo rádaràda lẹ́kọ̀ọ́ bẹ́sìn islam tí wọ́n pàtàkì pẹ́ẹ́pẹ́ yìí tẹ̀ wá ń di ẹ̀sìn islam ẹ̀sọ́ ìmẹ̀jì ẹ̀rí pé àwọn kiri yóò yẹn oúnjẹ náà làwọn wá wọn wá nǹkan mí ìdó oúnjẹ rẹ àmọ́ wọ́n ń wà tàpọ́nlé tàpọ́nlé èwo wá ní tiwa tẹ́ wá jámàlà tí ń tún sàn dégbà wọ́nyí epo rẹ̀ nídìí òkú tó gbogbo eléyìí mímbà bíi akílì bìtì ẹsìkánìyà tí kò wá bẹ́ẹ̀ rẹ̀ náà pé irú àwọn tí ń ṣe yẹn ń wò tí èsì akílì bìtì wà láì kẹsì akílì bìtì àlà akílì bìtì sẹ́yìn rẹ̀ nítorí pé dínú kọ́ ló mú sẹ́yìn wá ẹ̀sìn kọ́ ló mú dá wá kò sì sí ń tọ́ka ìsìláàmù yìí pẹ̀lú dán kódà wọn bá àkọsílẹ̀ àdáyìn pẹ̀lú èdè lárúbáwá wàláì kò sí tọ́ka islam pẹ̀lú ẹ̀ واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر kò sí tọ́ka islam pẹ̀lú ìyàwó kìíní kan kò sí tọ́ka pẹ̀lú ẹ̀ wàlẹ́kìn kí ọjà àgbàjẹ́ ó lè bàtà wọ́n máa ń paláró ìdínú ẹ̀rí pé gbogbo àwọn tó ń sawó yẹn ìgbà táwọn náà bá fẹ́ ṣiṣẹ́ awo wọn ó lè jẹ́ pé ewé ajé òfòlé kíníkan ìpò ọ̀bọ̀ kíníkan ìpò ọdẹ ni wọ́n lò àwọn wà pọ̀ àwọn eléyìí náà gbogbo ingírídẹ́ǹtì wọn lò àwọn akitapati àdá mo rò pé yìí wà àwọn ẹ̀kọ́ àwọn islamize ìdán tó ṣe islamize àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kò ṣe islamize aha nítorí ń ṣẹlẹ̀ nù wọ́n lè kí fún ọ̀hán tàbátì àdá láti parí dé bẹ́ẹ̀ ẹ mọ̀ pé kúfúrú nìyẹn kúfúrú gidi torí ẹ̀ ló ti dẹ́kẹ́ bí ká sọ ara ẹ má gbé ẹ̀sìn lọ síbi ọ̀dọ̀ ẹ̀ńtí ọ̀bà jẹ́ o ẹ má gbé ẹ̀sìn lọ sọ́dọ̀ ẹ̀ńtí ọ̀bà jẹ́ ta lẹ́ni tí ó yẹ kẹ́ ẹ máa ṣùgbá rẹ̀ ẹni tó máa ń patọ́ lọ́wọ́ ọlọ́run sọ ànábì sọ ọlọ́run ni wo tán gbogbo ti ń ṣe wá láyé wa mọ́tẹ́nìkan ayé ní sọ kìnnìkan ní sọ kìnnìkan yín bàbá nígbà tó bá sọ pé ayé ní sọ ọ́ sọ bàbá kí ni wọ́n ń sẹ̀lẹ̀ torí pé gbogbo èèyàn ní nǹkan ṣe ẹ̀yin ń kọ́ ó lè sọ pé òun ti bọ́ lọ́wọ́ ẹ̀ ọwọ́ rẹ̀ gan lẹ́wà torí tí ìbá ti pọ́wọ́ rẹ̀ lẹ́wà ìbá ti máa ṣe gbogbo ètò ẹ̀sìn torí ẹ̀ eléyìí wọ́n èpè ní akulobi dín akulobi kínní akulobi fẹ́hẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin tó kókó ń taari mú bí ni pé ọtọ ọdà kásìkò lókùn ìgbà tó bá gbé abẹ́ sípò ẹ̀ fún yàn láti rí àǹfààní tí ó sì ní bí ká dí àǹfààní yẹn mẹ́lòó abẹ́ sípò ẹ̀ fún láti dínà kí aburú tí ò lẹ́tọ̀ọ́ sí o ṣe kọ́ mọ́ bàá ṣe eléyìí tọ́ lábẹ́ òfin ṣẹlẹ̀ torí àdéhùn anábì Muhammad sallallahu alaihi wasallam tó ní ẹnikẹ́ni nínú yín tó bá ní ìkápá àti lè sọmọ àyà rẹ̀ láǹfààní kò sí bẹ́ẹ̀. ẹ wá kí ìgbàdì tì í nà wọ́n ní mà ń ṣẹ́fàá lè àfi ìhì ìyẹn ni pé ìsìpẹ́ yẹn ó yẹ kọjá pọ̀ ọmọ àyà rẹ̀ lọ́sẹ̀ fún tá lọ́mọ àyà wa mùsùlùmí islam ọmọ kọlọ̀ islam ọmọ èdè islam ọmọlú islam ọmọ ẹ̀yà gbogbo mùsùlùmí ọmọ ẹ̀yà wa ni gbogbo mùsùlùmí ọmọ yà wọn nínú àlàyé sọ pé ibikíbi tá a bá ti dé láyé tá a bá ti rí mùsùlùmí nu ayẹ kó dùn láì kò bìlà pẹ̀lú gbèdè wa ìsìn kankan náà ẹ̀yà wa ìsìn kankan náà ìlú wa ìsìn kankan náà torí pé kò sí lákọọ́lẹ̀ pé látàrí pé ìlú wọn jọ jẹ́ nǹkan kan náà ni wọ́n ti wà lẹ́nu ẹ̀yà wọn jọ jẹ́ nǹkan kan náà wọ́n ti wà lẹ́nu èdè kan náà wọ́n sọ lẹ́nu wọ́n ti wà lẹ́nu kò sí lákọọ́lẹ̀ islam ó pàtàkì ju gbogbo nǹkan lọ torí rẹ̀ bí ìwọ bá níkùn sínú pẹ̀lú ẹnìkan lónìí nínú àwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí torí pé ìyá yẹn ọba àjẹ́ nǹkan kan náà tètè mú kú o nítorí pé lẹ́yìn akínú wọn pè é jahiliya ìṣe ayé ojú dúdú ni nítorí pé oníkálukú wa especially ìlú nàìjíríà tá a wà yìí ẹ rí i pé àwọn tí wọ́n tí wọ́n já síwájú fún kálukú wọ́n lè ti rọ̀rọ̀ kúrọ̀ sí kálukú lórí nípa àwọn èèyàn oríṣi mi ìta àjọjọ́ máa nàjà abẹ́ ẹ̀kọ́ ni sọ ẹ́ rí i pé ojú tí kálukú fi máa wo àwọn ẹni tí èsè ru tiwọn nàbọ̀rọ̀ tó ń do níyà àwò so ẹ jẹ́ ọha ilé yẹn kó mùsùlùmí làwọn. ẹni tó ń kó àwọn èèyàn nírú nǹkan yẹn ní tó dájú ní pé kìí ṣe mùsùlùmí gidi torí ẹ tẹ́ máa ń sọ̀rọ̀ lọ́síwájú ẹ máa ń mẹ́nu báyìí lọ́síwájú tọ́lọ̀ ń ṣe fáwọn mùsùlùmí ni kìí ṣe pé lọ́síwájú tọ́lọ̀ ń ṣe fẹ́ yà jẹ́ kìí ṣe lọ́síwájú tọ́lọ̀ ń ṣe fúnra rẹ̀ ní ìsìtàn wọn sọ pé mùsùlùmí kan o ọmọ Abakaliki ni ọlọ́run sì ní kí ọjọ́ pé ó rí mọ́tò ṣe nítorí wọn sọ ni pé mùsùlùmí ṣe mọ́tò nàìjíríà èyí sọ pé ọmọ ọmọ ọmọ ọmọ àkàlà kan ọmọ àjẹkúta mọ́mú mi àbí òye wa pé ẹ̀yìn amórí ipò ṣe mọ́tò sọ pé mùsùlùmí kan ó ṣe kí ni ó ṣe mọ́tò mi kàtó ní gbogbo rọ́bìṣì yẹn ò já mọ́ kankan àyà yẹn lọ́jà káwọn náà try ètò bá sẹ́kù lára kálukú kọ́ máa gbọ́n nù mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ ni mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ wọn ni kò sì pẹ̀ fún irrespective kílédè rẹ̀ kíni ìran rẹ̀ kíni ìlú rẹ̀ gbogbo eléyìí ọjà yìí ní àlàáfíà ẹni ìlú tó jẹ́ lu mùsùlùmí tí mo bá bára mi ìlú mi mo dé yẹn ìlú mi mo dé yẹn torí pé bí ẹlọ́kàn rẹ̀ lè ti balẹ̀ unlike kókèjẹ́ gbárin àwọn kòfàr kan lọ́kàn wà wọ́n á gbé torí pé ìlú rẹ̀ ìlú rọ́wọ́ ni tó lè sin lọ. torí ẹ̀ ti ká mójútó agbọ̀n bẹ́ẹ̀ káyé fojú dira wa nítorí pé dèwà ìsìn kankan náà káyé fojú dira wa nítorí pé ẹ̀yà wa ìsìn kankan náà ìlú wa ìsìn kankan náà irọ́ lásán tó ọ̀bí àmọ́ kankan kò síbi tí ò gbé ọdí. torí rẹ̀ man shafa'a li akhihi fal muslimu akhul muslim mùsùlùmí ńkọ́ ọmọ ya mùsùlùmí. ìdí nu táàbì ráhùn lárúbáwá inú wọn máa ń dùn gan tó bá dá sùkú hajj tí gbogbo àwọn eléyìí la ní lọ́mọ ẹ̀yà Allahu akbar wàláyé ni ẹlòmíì ò ní mú ọgbà tí ó máa jáde lẹ́nu pé alhamdulillahi ala ni'matil islam tí ó bá sí islam bó la bá ti rí gbogbo àwọn eléyìí lọ́mọ ẹ̀yà bó la bá ti ní wọn lọ́mọ ẹ̀yà ẹtí káwa náà ká lo àǹfààní yẹn dáadáa ká lo àǹfààní yẹn dáadáa àwọn ẹ̀yà kéékèèké kéékèèké tí o ti sí islam láàrin ẹjẹ́ àpè wọn sẹ́sìn islam àwọn ẹ̀yà ńláńláńláńláńlá tí kékeré pọ̀ láàrin ẹjẹ́ àpè wọn sẹ́sìn islam ẹ̀rì bí gbogbo ó sì di nǹkan kan náà pẹ̀lú ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ mà bí ibà ti dára wa mà pẹ̀lú islam tẹ̀lé ìpàtàkì kọ́lọ̀ ọba kó fún wa sí mùsùlùmí ńkọ́ ọmọ ẹ̀yà mùsùlùmí ìdí nu tó bá gbé ọba láǹfààní láti lọ sí àwùjọ tí wọ́n ti ní owó bàjẹ́ tí wọ́n ti ní owó bàjẹ́ tí ìwọ sì jẹ́ mùsùlùmí táwọn tó sì lówó bàjẹ́ ń bá jẹ́ mùsùlùmí wàláhì kò síbi tí wọ́n ní mú ọwọ́ tán nínú pálásì ọwọ́ dùnú pé ọmọ ìyá wa mùsùlùmí ọwọ́ dùnú pé ọmọ ìyá wa mùsùlùmí lélẹ̀ síbẹ̀ làwọn náà máa ń sè síbẹ̀ làwọn ẹni ìsìsẹ́ nìkan bá wá tọwọ́ wá ọlọ́jà haúsá wọ́n sì jó lówó ẹ̀rù ẹ̀rì bí wọ́n sọ kọ́kọ́ pírẹsẹ̀ntì ẹ̀sùn lówó pé mọ́là kan wá yín <laughs> mọ́là bàbá èkó ni sọ pé kú ojú ọ̀nà subhanallah sì ló ń kọ́dọ̀ ó lè ti gbàgbé rẹ bẹ̀ mọ́là yẹn máa ti tó látẹ̀ kan ó pè mí ti gbàgbé mọ́ ń bọ̀ bí kò lọ sí ilẹ̀ haúsá náà ni kó ọ náà wá wẹ́ ní mùsùlùmí ni ọ wá fẹ́ nìkan wọ́n á gbé tó wàláyé wọn náà ń bò dání yake yake sanya náà ni àwọn náà níbi ọ̀sẹ̀ ẹ̀ ń bò dá ọmọ kan fẹ́ rí an bo da ẹ e, tsaya e, nan ya e do fifty fifty kọ òun náà gbàgbé rẹ bẹ ni tó gan bẹ ẹ dàkú gbogbo nǹkan yẹn kí láǹfààní dípò kọ sọ yìí pé Umar láti Kánò ọfẹ rí ọ kó wàá sọ pé Abdulhamid láti Ògbómọ̀ṣọ́ ọfẹ rí ọ pé Umar tí wọn bá gbọ́n wàlẹ òní mọgbà tó ọmọ jáde Abdulhamid tó náà gbọ́n òní mọgbà tó ọmọ jáde. àti ká máa ha àwọn rubbish nonsense yẹn kó ọ̀rọ̀ wa torí pé àti ọ̀sọ́ pé mọ́là kò ní fẹ́ rí ìgbà tó náà sọ ẹ ń bò dá òun ò ní fẹ́ pàdé ẹ̀ pé kọ́dún mẹ́ nǹkan kan tó sì pa wá pọ̀ kò tí ì gbọ́ torí tó bá ti nǹkan kan táyà di kan pé àwọn ọmọ ìyá mi mùsùlùmí wọn ní bọ̀ láti òdìdí kánú ń bọ̀ láti òdìdí Ògbómọ̀ṣọ́ sọ ayé kí n dá lẹ́nu ọ̀nà. òtúrú ìsìláàmù tó lè máa ẹ̀ ní àwọn èèyàn ẹ gbàgbé rẹ̀. Umar láti kánú Umar ni ó lè ọ̀dìdí Abdulhamid láti Ògbómọ̀ṣọ́ fẹ́ẹ́rì Abdulhamid ni ó lè ọ̀dìdí ẹ tílé ìgbà ti wọlé Umar yẹn njẹ́ ọmọ sọ nígbà ah, ẹ káàbọ̀ Malam Umar ẹ káàbọ̀ Malam Umar òun náà bẹ́ẹ̀ ọkẹ ẹ káàbọ̀ Malam Abdulhamid Malam Abdulhamid tó àwọn ìgbà tó bá ń pè díẹ̀ yàmẹ̀yà là ń sọ ìkórìíra ọmọ pọ̀ náà ìkórìíra ọmọ pọ̀ náà nítorí pé ìyá kan láyé kò sí kódà tí wọ́n rọ́ lọ́tì kò lè gbà àmì ìdá tuntun. ìdínú tá a ti lè sọ̀kan nídìí ẹ̀yà lọ́yà a ń bọ̀ tìbọ̀tì kọ́ sọ pé ẹ̀yà yín fún wa kí bọ̀ wọ́n gbà lọ́sí wa dà tó ń lọ. àmọ́ tí èmi mùsùlùmí lè mi mùsùlùmí lè wọ ókè islam wo wá lójú islam lọ sẹ́mi pé ní wọ́n jọ sùn síra wa eléyìí sọ ẹ̀yà nù jẹ̀mọ́ ẹ̀mẹ́jẹ̀ àdánù ẹ̀mẹ́jẹ̀ àdánù à àwọn àwà tí ọ̀dà wọn ìrìn abudar gan bó ti dé abudar sàábì sẹ́wọ̀n kó kú bilal ọmọ obìnrin dúdú séèfù nù lónìí séèfù nù ìpalẹ̀ méèbù nù lónìí olùkẹ́gẹ́sì ọ̀rọ̀ yẹn kìí séèfù lónìí ìpalẹ̀ máa ń bu ọ̀nà torí lónìí àwọn èèyàn kú kanṣu kanṣu tẹ́kọ̀ lè wọlé. kí làwọn èèyàn kú lónìí tó ọwọ́ pé ìyá rẹ dúdú séèbù àná àgbàdo ẹsẹ pé ìyá rẹ funfun lóòótọ́ tó anabi sọlá sọlá sọ àǹtọmọrọ ọmọfin ìwà ayé ojú dúdú sì ṣẹ́kù lára rẹ ọwọ́ ìtọsọ abudulayi ọmọ gbádùn mọ ọgbẹ ìkẹlẹ lẹ ní oníkìbìlà lọ wa tẹ onírọrọ ní tẹnìkan lẹkẹkẹ mi ní ọmọ dáná <laughs> tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ń tọ́ pọ́n wa lé oníkẹ́jẹ́ mójútó ẹ̀mẹ́jẹ̀ mójútó ara wa tẹ́lẹ̀ ìjẹba hadithi tó tẹ̀lé lẹ́yìn ó jẹ́ hadith abdullah ibn amr ibn al-aas radiyallahu alhuma baba mùsùlùmí ni ọmọ náà ni ọlọ́run sórí ńlá fún torí pé bàbá yẹn ẹ mọ̀ pé nínú àwọn abẹnugan kèfèrí lọ́wọ́ ṣáàjú kó tó gba islam nínú àwọn tó sì gbé àwọn agbésẹ̀ tó ní agbára gidi tí islam fi ní nílọsíwájú lọ́wọ́ tẹ́lẹ̀ kó ló lédè àwọn délégéètì lọ sí habẹ́sà lórí bí wọ́n ta ṣe lé àwọn mùsùlùmí kò ń bẹ̀ padà sí maka káwọn ò lè bá fojú wọn káwọn ò lè fojú wọn hìn mà káwọn ò mú wọn fáfẹ́lẹ̀ ó sì ti rọ gbogbo poison sí orí anajash ṣáájú kí wọ́n tó pe àwọn mùsùlùmí wá ó ní àwọn èèyàn àfojúdi wọn pọ̀ àfojúdi wọn pọ̀ pé kúnlẹ̀ fi ọba tẹ́báwá làwa báyìí tá a ti kúnlẹ̀ àwọn ò ní kúnlẹ̀ ànàjáṣe ò ti kíyèsí yìí tẹ́lẹ̀ àwọn èèyàn tó ti pẹ́ lu rẹ̀ kò kíyèsí kí wọ́n kúnlẹ̀ wọn ò kúnlẹ̀ èdè ń bàásà àṣùkọ́ ha àwọn ní máa di àwọn èèyàn sáwọn èèyàn ó dàbí ìwọ náà ní pẹ̀lú dáàdì rẹ dáàdì rẹ ò mọ̀ pé ìkúnlẹ̀ torí ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ bàbá sọ́mọ ni pé orí ọmọ mi ti ń pé dáadáa já máa jọ jíròrò ni ẹ̀gbọ́n rẹ̀ bá òun ti rí pé ó ti fẹ́ dá fún ọjọ́ àwọn yọkọ sọ fún bàbá ni pé ẹ dákun ẹ dúró mo rò pé ọmọ yìí ti gbé nǹkan jẹ fún mi gbé nǹkan jẹ fún mi báwo ẹ kíyèsí tó bá wọlé bí ṣe máa kí yín bàbá náà bá dọpọlọ rẹ padà sí jàhìlíyà ìrà <laughs> ìwọ̀n gbó kí bàbá mi rí wọn náà bá olùkọ́ assalamu alaykum wa rahmatulahi wa barakatu bàbá ń tì máa dá àṣẹ lọ́sọ̀ alaykum salaam wa rahmatulahi wa barakatu tó kọ́ ọmọ mi. bàbá mi àkọ́kọ́ wa alaykum salaam wa rahmatulahi má kó bá mi alaykum salaam wa rahmatulahi kí ló ń ṣe ti báwo dáàdi ẹ ah, tún eh, gbọ́ mo rò pọ̀ gọ̀ ṣé n ta fi kọ́ yín nù ìkúnlẹ̀ dà bọ́ọ̀ bá tiẹ̀ dọ̀bálẹ̀ ẹ̀rí pé èdè ń bá ha ń ló fẹ́ provoke bàbá sí ọmọ yẹn bàbá yẹn òun ti ń gba ìsìláàmù máa wà débi pé kí ẹ̀ mọ̀ pé nǹkan kan jẹ́ kúnlẹ̀ mọ́ àmọ́ àwọn tó bá kunu fámìlì àwọn ni wọ́n máa de àwọn òbí táwọn ọmọ táwọn bá ti ń Islam dáadáa. irú rẹ̀ ní amúrò ní làwọn àtúnṣe ń bẹ máa kíyèsí wọn tó bá dé wọn ní kúnlẹ̀ wọn sì sí lẹ̀kùn kan lẹ̀kùn ò lè wọlé láì jẹ́ pé ọtẹrí rẹ bá lẹ̀kùn tẹ bá dọdọ bá ó kúnlẹ̀ túláàsì àwọn mùsùlùmí yìí àwọn wa máa báwọn ti wọlé tí ò ní túmọ̀ sí pé wọ́n tẹ̀ tó bá tuntun kọjá lẹ̀kùn ó dìde garandó ni kí ló dé àwọn èèyàn yín lọ́wọ́ akémi gbogbo wọn kúnlẹ̀ wọn kàn mí lé àtijọ́ tẹ̀sí bẹ́ẹ̀ lù wọn ò kéèsì ẹ̀ ìkúnlẹ̀ kí ló ṣe yín wọn ni àbá àná ṣe máa ṣe tẹ́lẹ̀ nù kọ́lọ́n tó rán anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́run tó wá yọ wá kó nínú òkùnkùn àìmọ̀kan lọ sínú mọ́lẹ́mọ̀ àwọn náà máa kúnlẹ̀ ju tàwọn eléyìí lọ tẹ́lẹ̀ tọ́ọ̀ wọ́n bá fẹ́ lù amúrò bin al-aas òun náà wá wo àwọn ìwà tó ń ti hù tó gba islam ìgbà tí kú wá dé ní wá ń sunkún ẹkún ìtò àpọ̀jù ra àwọn ẹni rí nu gbogbo etí mo ti ṣe ṣáájú wò ti wá gbàgbé pé islam náà àìmọye dáadáadáadáa lọ́lọ́run tó fún sí nínú dáadáa rẹ̀ náà lọ́mọ yìí abdullah ah nínú àwọn sọ àgbàtọ̀ ga púpọ̀ ni lọ́mọ tẹmọ kí nígbà tí náà sí náà sọ pé ẹ gbọ́dọ̀ tún kọ ọ̀rọ̀ tí mo bá sọ mọ́ yàtọ̀ sálù Qur'an ọ ṣe àyọkúrò Abdullahi bin Amr ó ní wọ gbogbo tí mo bá sọ kọ lẹ ó ní sọlọ ń bínú ó ní bínú bínú gbogbo tí mo bá sọ kọ́ kọ́ lẹ̀ torí ní sàn kankan nígbà tí ó kú ó lè jẹ kò bá jẹ́ pé ń bínú ń bínú tí ó dòdò lásán ni عبد الله بن عمرو بن العاص ونن من المكثرين في رواية الحديث دقوا بقى هريرة أنا سقط سنة كل هذه سقطتهم أيافين لسو إنتوا بقى لدو عبد الله بن عمرو بن العاص تروا من قوي مي قوي orí tiẹ̀ ní mẹ́mórì rẹ̀ yéé ṣe mẹ́mórì káàdì dáńdì ká orí tiẹ̀ ní mẹ́mórì rẹ̀ ó bá ti gbọ́ ó ti àbí tí amúrò bìlà áwò ṣe ń bẹ̀rù nígbà tó kú dé tó lọ́wọ́ àbí pé ẹni tó wá wà lọ́dọ̀ náà ara létí pé ọ̀ràn ti dáadáa dáadáa tí wọn náà ti ṣe ní Islam ọ̀ràn ti gbó bẹ́ẹ̀ lẹ́sìn máa sọ̀rọ̀ dáadáa fẹ́ni tí bá ń pọ̀ kàkú lọ́wọ́ kì í ṣe pé ha ó sì dáràn láyé yìí <laughs> torí tẹ́lá tó tó bá yọ ọmọ rò pé tó òun gbé débẹ̀ ọgbà gbé ìgbà tẹ́ ẹ mọ ẹ́. <laughs> tó torí ẹ ẹ ní bẹni tí kú bá dé bá kẹ sọ̀rọ̀ tí ó fi lọ jẹ kó ti já kàn ìjà kàn ibi islam ọfẹrù rẹ̀ kò sì gbà àyàfi bí nìkan ẹni tí ẹ bá rí i pé pọkàkú lọ ẹ máa ran létí àwọn dáadáa tó ṣe tí ò bá pé torí pé ó sobọt kele yìí ó lè a jẹ́ ike ìran kan tó wọ́n bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run ni fi kó anabi sọlọ lọ àti náà ẹ má láti kú tó ike ọ sọ̀rọ̀ ìtinú níbi ìkẹ́ ọlọ́run torí bá burú bẹ́ẹ̀nu kẹ́ ẹ ìtinú níbi ìkẹ́ ọlọ́run tọ́ wọn á fún pé ṣé islam ma qablahu máa yẹn ni kí gbogbo tẹ́lẹ̀ sí láyé dà ìlíyà gbogbo ọ̀ràn tẹ́lẹ̀ dáhùn tọ́lọ̀ sì ti sàánú yìí tẹ́ ti gba islam islam ti wó gbogbo ẹ̀dá ìgbà náà nínú Amr ibn al-As tó dùn tó ti wá kú ní wọ́ọ́rọ́wọ́ tó eléyìí ni Amr ibn yẹ ó láwọn àtìsé tó ṣe torí kìí ṣe màláíkà but as far as sunnah is concerned ẹ gbọ́dọ̀ fi dọ̀tí ẹnu yìí. ẹ gbọdọ fi àwọn nǹkan táwọn sọ̀hábà ṣe láàrin wọn tó dàbí àṣìṣe wọn pa tó bí awọ ọ̀gá ń jà ń ẹ ọba ọ̀kadà kawo kópa nínú àwọn àjà yẹn à ń pé ẹ̀jẹ̀ kan yí ìdá wa wa fọ̀rọ̀ nípa rẹ̀ dọ̀tí ẹnu wa o gbogbo ẹni tá a fẹ́ràn ni gbogbo wọn radiyallahu anhu àwọn àni lọ pàtẹ ìdánilẹ́kọ̀ọ́ kankanlẹ̀ wípé crisis among the sahaba courses and taking training courses <laughs> mo rò pé wa kò sáyé rubbish torí kò síbò sí lè gbọ́n tó ọ̀fẹ́nu kọ náà iná ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ máa di pé àfikún túbá kún tó kú nìyí wọ́n ti fẹ́nu kọ bàjẹ́ láàrin àwọn ọ̀rọ̀ àwọn sahaba. wọ́n tún ti wá mú àwọn sọ̀hábà wọn fún wọn sí méjì báyìí àwọn wa tá a gbá tiwọn àwọn wa tá a gbá wọn lọ́wọ́ atọ́bẹ̀ láàrin àwọn àtàwọn sọ̀hábà nàbì sallallahu alaihi na yàtọ̀ sílẹ̀ ìyàwó àlùsùn náà sọ pé majority tó ń sọ kó láàrin àwọn ó ti wọnú nítorí pé àwọn ṣíyà wọ́n ti ṣe bẹbẹ láàrin wọ́n yí history of Islam padà wọ́n tún kọ lọ́nà tí wọ́n fi gbé irọ́ wọnú ẹ̀ tọ́ lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ tó bá fẹ́ mọ̀ reality and fact nípa tó ṣẹlẹ̀ gángan má ṣe gbàgbé láti ka tarikhul imam ibn Jarir at-Tabari tarikh al-imam. ابن جرير الطبري وعبده بعدين بقى البداية والنهاية للإمام ابن كثير تاريخ الإسلام للإمام الذهبي ها طبعا يكون عن سيرة لوكا وعبده بعدين àmọ́ bá wọn máa ka àwọn tíra tàríkì kan tó ń pè àwọn kìnnìkan aljufi aṣíyí olóko nonsense kalẹ̀ fáwọn rẹ̀ ọlọ́mọdé eléyìí jẹ́ kó ti ṣe bẹ́ẹ̀ torí àwọn sàhábà radiyallahu anhum. abdullahi bin amr bin al-as ọgbà ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam wọn ni la'ana rasulillah sallallahu alayhi wa sallam ar-rashi wal murtashi. olú anabi wa kí àtúrọ̀ ọlọ́run wa kó máa bá ó ṣépè tí làánà bá ti wá lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́nà ìtumọ̀ rẹ̀ lè pè tọ́wọ́ alátọ̀dọ̀ ọlọ́run ìtumọ̀ rẹ̀ ní lílé ní jìnnà síkẹ́ ọlọ́run torí a sọ pé láàánú rasulillah sallallahu alaihi wasallam rashid anabi ṣépè fún gbogbo ẹni tó bá fún ni ní owó àbẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹni tó bá fún ni lówó ẹ̀gún jẹ gbogbo ẹni tó bá bright anabi lànà tọ ẹ má túmọ̀ rẹ̀ sí pé anabi gégùn fún eléyìí ẹ̀dẹ̀ àwọn yorùbá tó ń sin ògún nù mo rò pé yọ èdè àwọn yorùbá mùsùlùmí tá a ní máa sọ pé ó gègùn fún ẹni ègún ni wọn kàn má gbélé fún ègún ní gbogbo ilé àwọn wọn mọ ègún ìdílé ní àwọn wọn mọ èdè àwọn kò fárùn ẹgbọn èdè tìyín nù kó nu rọbìṣì ẹn gbọ wá ní jẹ mùsùlùmí wọn máa pè dé káfìrí lẹ́nu ẹn kí làwọn sọ wọn ṣe pè wọn ṣe pè wọn ṣe pé àwọn tó ń bá sọ̀rọ̀ bá mọ ànábì ká yorùbá láì jẹ wọn fi lánà ẹni tó bá fún ni ló wà bẹsẹ lọ àmẹjọ bá mọ tó máa sọ fún ṣépè but kánàbì bá jẹ kó ń lọ bá ṣépè fún yẹn bí màánà làn yọ padà já sí pónítì òní rí kí ọ lọ nítorí pé man la'anahu ar-rasul faqad la'anahu Allah tọ́ka nàbì lọ́la àníyàn ọlọ́ọ̀la àná ṣùgbọ́n àwọn èèyàn kan ń bẹ tànàbí lànà tànàbí borí àmọ́ tó ti pín bíbú tó bú wọn lànà tó lànà wọn kò fẹ́ kí lànà yẹn tẹ̀lé wọn lórí kò fẹ́ kí èébú yẹn kọ́ tẹ̀lé wọn lórí ànábì wa padà bẹ́lọ̀ wípé wọ́n lọ gbogbo ẹni tí wọ́n bá ti làánà rẹ̀ tí ó sì lẹ́tọ̀ọ́ sí làánà gbogbo ẹni tí wọ́n bá ti búrí tí ò lẹ́tọ̀ọ́ sí èébú jọ jásádù àfọ jọ jásádù àfọ eléyìí náà bẹnu dáhà náà yẹ ká ti ká tó kú o àbí ká máa ṣe lójoojúmọ́ gan wọ́n lọ́n gbogbo ẹni tí mo bá ṣépè fún lónìí tí ọ̀lẹ́tọ̀ sí kí n ṣépè fún gbogbo ohun tí mo bá ṣépè fún lónìí tí ọ̀lẹ́tọ̀ sí kí n ṣépè fún gbogbo ohun tí mo bá bú gbogbo ẹni tí mo bá bú tí ọ̀lẹ́tọ̀ sí kí n bú ọlọ́run sọ́dà dùà forí jì mí dàpọ̀ yáàfẹ́ ṣùgbọ́n fi ṣe léyìí kọ pé ẹni tí ń fún yàn lówó àbẹ̀tẹ́lẹ̀ kọ́ dàdúà kò ní dàdúà ọlọ́run làánà sọ̀rọ̀ kánábì lánàá rẹ̀ ọlọ́run ti lánàá sòtọ́ bá jẹ́ bẹ́ẹ̀ ìyẹn nípa ànábì ṣépè fún gbogbo ẹni tí máa ń fúnni lówó àbẹ̀tẹ́lẹ̀ ẹ ewé ẹ̀tọ́ wa ni wọn ò ní fún wa lẹ́tọ̀ọ́ wa ṣé ẹni tí ó jẹ́ pé túláàsì ló gbé lọ́bẹ̀ ṣé ó lè dọ́gba pẹ̀lú ẹni tó ṣe pọ́kàn wù ni ẹ̀rọ pé táwọn èèyàn máa sọ̀rọ̀ wípé nìṣẹ́ wọn ṣàdédé fún yàn lówó àbẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ọjà ń tó dé tí ń bẹ létí òkun ní gbogbo òwe ti pé àmọ́ àwọn òní jẹ gbé àfi kí n fáwọn mọ wá fún kí tọ ẹni tó ṣe rẹ gbogbo wọn ti sáyìn ọkàn fún wọn gbélé ọlọ wọn wá láwọn wà àwọn òrí ẹnìkan wá dọ́gbọ́n pé ọlọ́yìn bíi ẹ fi ara yín tún ara gbogbo bíi fáìlì bá wọ̀ yọ̀ọ̀yọ̀ jù ọ gbọ́ yorùbá ó ní à ẹ gbọ́ yorùbá náà ẹ já wa sí ẹ bá ti fi nǹkan lẹ̀ fáìlì ọ̀yọ̀ jù tó gbogbo eléyìí ọba àjẹ́ ike torí pé ọlẹ́tọ̀ kan gbà wọn ò sì ní fún ọ tó ọba fún ọ àní tí wọn bá ti lè fún yàn lówó yìí anabi lànà tọ́ àfikọ́lọ́ ọgbà wa kọ́ là wà nàìjà yìí kọfẹ́ sí nǹkan kan mọ́ tí wọ́n ti gbẹ̀gùn jẹ àlẹ́ yẹn tẹ́lẹ̀ ìtajà òun kàn bá wọn wa mọ́tò nípa tí yẹn bá ti wá arajà wọn lè kó ẹrù kọ́ lọ́ba yẹn dùn nípa rẹ̀ tọ́ba á ti dìbà rẹ̀ sọ́mọ ẹni tí ń gbowó sùn sínú òkè tó ní ọ̀dà kó sọ́kọ tọ́ba tí wàá bá ń kọjá débi tẹ́fẹ́ tẹ́fẹ́ kó lọ fún kókó alẹ́ tó àgbà aláàjì ọyọ kẹ fáwa náà ní nǹkan ẹ dákun ọ̀gá dírẹ́bà kọ̀ yẹ ká fún yín ní nǹkan wípé à kí á làwọn máa jẹ bí iṣẹ́ yóò bá pé ọmọ ọ̀pá jù ó lè máa ṣiṣẹ́ ọ̀fẹ́ kò sí títẹ̀ títí láì náà jáde wọ́n sanwó sùn kí á mú fẹ́ fún bí ọ̀bá pé ọ̀pá jù. kátìkásẹ́mẹ́ ti sọ àwọn ìyá àti bàbá àwọn kóòtù ọba àlóòótọ́ ti bẹ́ẹ̀ lọ kọ́ ọmọ sọ̀rọ̀ kẹ́nu rẹ̀ ọmọ sáná kọ́rán ó sì lọ ra dájú àjàgà tí wọ́n tún kọ́ ara gbogbo sítìn ọlọ́mọ ara dájú ẹni tá a ní ọdájú òdodo nufa rìfi ara wọn ni ó tún kẹ̀kẹ́ sí tọ́gbàjẹ́ ẹ̀sùn máa gbé ẹgbàá àkóso báyìí ẹsẹ̀ bí ń tẹ̀ pàdé yọ gbà lọ́dọ̀ tí yóò tún gbà lọ́dọ̀ ẹnì kejì kò wá ní fẹ́ kẹjọ àwọn tètè tẹ̀ ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ mo àti pé constitution tán gbé kalẹ̀ náà constitution rọ náà bí ọba ajẹ́ ti rọ tẹ́ pé under ti tọ́lọ́ ni ṣé ọgbowó ẹ̀rù ọlọ́run ni máa bọ̀ ẹjọ́ òun lọ fẹ́ dá ga tètè rẹ̀ ò ní máa bọ̀ lẹ́yìn tó ti gba ìbọnú kọ́dà ẹ̀yìn ẹ̀ máa wò ó tí ẹ̀ bá di adájọ́ kò sí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ fẹ́ràn òdodo tó tẹ́ẹ̀sì fẹ́ àbòsí tó sẹ́nìkan nínú àwọn tó gbé kéèsì wá bá yín àbí tó ti gbé kéèsì wá bá yín tó bá fi lè wá rí yín lé láì jẹ́ pé kankan lọ́dọ̀ rẹ̀ tó bá fi lè ro bọ́rọ̀ yẹn ti jẹ́ fún yín ẹ ti kọ́kọ́ jà mọ́ ẹjọ́ ti wà ń kọ́ wọn ní ìdìbò tó wọn àròjọ kan fún yín lọ́tọ̀ torí kò sí bẹ́ẹ̀ ṣe dájọ́ yẹn tó kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ràn òdodo tó wàláhì ẹ̀fẹ̀ sábòsí náà ọlá àgbélé ìjọ àtẹ̀kẹ́ ni ó ti wá rí lọ́wọ́ ṣẹ̀rí àwa táǹtì pẹ̀lú ògbọ́ ọlọ́ ìlú rẹ̀ máa ṣẹ̀rí mọ́ wàá rí mi lé yá pàdé lọ wọ́n tiẹ̀ ti ń pọ́n ti ń ṣẹlẹ̀ rárá ọ̀hún ni o ti sọ kọ́lá sẹ́ni méjì máa ń jà sẹ́ni kẹfà fi lè gbẹjọ́ wa wọ́n wá rúṣẹ̀ rí àyàn wọ́n á ní ẹ pẹ́ẹ́nì kejì o tó dé dá gbọ́n torí kò sí náà ni torí ọkàn àwọn èèyàn lẹ ọwọ́n tí wọ́n ti ń gbọ́ lẹ́nu ẹnìkan tí ń rojọ́ yóò ti di kọ́ máa láàánú rẹ̀ yóò ti di kọ́ máa káàánú rẹ̀ yóò ti di kọ́ wọ́n ti mọ àwọn pé bẹ́ẹ̀ ni kejì ń bá yọjú àwọn bẹ orí ẹ̀ àwọn ṣèkínní ọ̀daràn àti irú ọ̀daràn báyìí ló sẹ́kù láyé ọ́ gbogbo ẹ̀ lórí irọ́ kò wá sí bòdòdó sì wá padà hàn sí wọn pé irọ́ lẹni àkọ́kọ́ pa kọ́rọ̀ rẹ̀ wàláì tí wọ́n fẹ́ sòdodo wọn ìdínú máa rojọ́ kankan kátó rẹ́ nìkejì oníjẹ́kẹ́yìn gan yàrá bòsí torí pé ńgbà tó ń sọ sẹ́nìkejì ń bẹ́ẹ̀ gbogbo àsọdùn òní kùn tí eléyìí náà bá sì ro ti àsọdùn òní kùn yóò di kẹ́yìn kún ní balance so àwọn arí ọ̀nlé wọn ń kọ́ ẹ̀bùn wa wọ́n fi tẹ̀ wọ́n lé yín páálí mílíkì mílíkì ṣúgà ṣúgà gbogbo ètò ẹ̀jẹ̀ tẹ́ fi bọ́ọ̀lù pàdé nu tẹ́ jẹ́ nu jahanna nítorí pé kullu lahmin nabata min suhtin fannaru awla bihi. bẹ́ẹ̀ náà nàbì sọ̀rọ̀ náà àdìsọ́là sọ gbogbo ẹran yòówù tó bá wù lára wa látara haramu tá a jẹ iná láti iná lọ́lọ́run fi gbọ́n kó wa. ó kó àwọn adájọ́ pọ̀ ọ̀rọ̀ tó níyì ó kó wọn ó kó wọn ó kó wọn lẹ́sẹ̀ méjèèjì ó kó wọn òkè. àti ká sọ̀rọ̀ wọn mọ́tò sínú àgbàlá ẹ̀bùn gbogbo ẹ̀ bí kéèsì bá ti lágbára sí lẹ́bùn ọ̀wà ẹlòmíì ra mọ́tò thirty million wá fún ọ just because kò lè bá a dá láyè táwa náà ti sa láyè máa ń bẹ̀rù náà pé ẹni tí ń bá múru eléyìí wá kó lóòótọ́ ah rotí ẹ kí lẹ́yìn náà yọ hàn ẹlòmíì gbogbo aṣọ tí ń wọ̀ wọ́n gbé wá wọ́n gbé wá bí bí bí náà tẹ́lẹ̀ wọn pè ní rishwa rishwa owó àbẹ̀tẹ́lẹ̀ torí di ẹlẹ́yìn ẹni tó ń fún yàn ànábì laana ànábì lànà ẹnìkan ní tọ̀rúra lọ tó kù tó ọba fún ẹlẹ́gùn jẹ ajá kékeré ti tọ̀rúra torí kò ní kú òpin rẹ̀ wọ́n lọ kó wọlé. wọ́n ti gbà lọ́wọ́ ò ní kú mọ́tò òwò òkú omi ló dànù á ọkọ ọlọ́run tó ṣèyí ńkọ́ yóò ṣe mí. wá sọ pé túláàsì ló kí ló mú ọ gan-an ti fàyàwọ at the first place. kí ẹ ẹni tó fún lánàá. kódà tó ń fún wọn ọmọ yẹ tó ṣe wòlímà lọ́dún wòlímà tá a máa ṣe wọn ṣe ọ̀nà òkú díẹ̀ àfa ah, ah, mo ti bá ń dẹ́kun bọ́m fi tàwa o tó kíákíá wọn bá kókọ rẹ̀ kákọ̀kọ́ àwọn bàbá tó mọ ẹyá yìí subhanallah ẹ̀gúnjẹ ti wá wọ gbogbo nǹkan àdéhùn fẹ́ẹ́ tẹ̀lé má mú wọn tó fún wọn lẹ́gùnjẹ èmi ni ẹ mú lèmọ́mù tí ọba gbà mú ẹgbọ́rọ̀ ká wọ́n tún fowó ra lè máa tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyí náà ní ti ń ṣẹlẹ̀ ẹni tó bá fún yàn ní àbẹ̀tẹ́lẹ̀ ọlọ́la àná wọ́lmọ́rẹ́tẹ́sì àtẹnidí ń jẹ́ ẹnidí ń jẹ́ ẹkàn rí tẹ́lómi yọkùnrin ẹsẹ̀ bí àlálẹ̀ ọkùnrin yọkùnrin bí olóyún aráàmù ló kúnnú rẹ̀. òun ọmọ pé nǹkan kan bẹ téèyàn jẹ kọ́sà ti tẹ̀ lọ́ọ̀nì tó eléyìí ọlọ́run anábì tún lànà ọ̀nà ẹni tí ń jẹ ọlọ́run lànà eléyìí túmọ̀ sí pé ẹ̀yin tẹ̀ ń gba àbẹ̀tẹ́lẹ̀ òtúkẹ́ jáwọ́ ń dìọ̀ ìyẹn ti wá fún yẹn ìyẹn ti àti Tirmidhi ó sọ pé hadith sahih èyàn ti wá fún yẹn lẹ́kùn jẹ èyàn ti gbà bóun láti tú bá mẹ ẹni tó ti fún yẹn owó òsè gbà padà ẹni tó ti gbà ó sì pọ̀ kásọ kó ń gangan gangan ti jẹ àfìmí àfi rẹ̀ á fẹ́ni tó fún wa rí lọ gbọ́ pé owó tí mo gbà yí ọ̀dà. ẹgbowó yín owó wo alátìgbà wo tagbowó ẹ wọn kò bá mi. ẹ wá wọ ẹni tó fún yín ẹ tí ó fi fún mélòó lẹ di ẹfẹ dámọ gbogbo ẹ náà lẹ máa gbà tọ̀tẹ̀ wá iye iye tẹ ẹ rò ẹ ti gbà rí ní owó àbẹ̀tẹ́lẹ̀ o ẹ mú gbogbo orú rẹ fi ṣe pẹ̀lú àníyàn pé ọlọ́run kó bẹ́ẹ̀bi lè rọnà lọ́jọ́ gbẹndẹ alùpùpù kódà àdìsí kan tó wá ní rìwáyà kan pé wọn rọ ẹ ẹlẹ́kẹta nù. لعن الله الراشي والمرتشي والرائش الرائش هنا لن تجي أطنا الله ما بوزي با لو أن تفنيا تصنع بوزي دودو أن تجي إجاز سوف أعمل wọn lànà bí sọlọ lọ lànà ọdọ wá kí gbogbo wọn bẹ̀rù Ọlọ́run sí ọ gbogbo owó lé ayé tá a gbà tá a gbé lọ síbi kan tí ó sì kó bá wa ń gbà bá débi kan sí lé ayé tó ṣe é pé rẹ yọ padà wá ju adùn rẹ lọ ẹ má béèrè kẹ́nìkan fún yín lówó kankan ẹ tẹnìkan fún yín lẹ́nu sẹ́yìn tẹ bá béèrè kí wọ́n fún yín ó ti dàbẹ̀ tẹ́lẹ̀ wọ́n fún yín láì tọrọ ó ti di ẹ̀bùn òṣìṣẹ́ ẹ̀bùn tí wọ́n sì fún òṣìṣẹ́ lẹ́nu sẹ́tọ́ gbà haramu ni kò gbà fúnra rà rẹ̀ àyàfi kò gbà kó lọ fi jíṣẹ́ fẹ́ni tó gbà ṣiṣẹ́ ẹni tó ní sẹ́wọ̀n torí pé tí ó bá jẹ́ pé lé mọ́mì rẹ̀ àǹdáàdì rẹ̀ lọ bá jókòó sí ta ni ó bọ̀ ní kankan pé kí n lọ já mọ́ eléyìí túmọ̀ sí wípé ẹ̀bùn tí wọ́n bọ̀ ọ̀yún ọ̀tà déédéé bọ̀ torí iṣẹ́ tó ń ṣe wọ́n ti bọ̀ wọ́n ń pè ní hadayel umal àwọn ẹ̀bùn àwọn òṣìṣẹ́ òṣìṣẹ́ ò gbọ́dọ̀ kọjá o ẹ̀yà àfikọ́ kọ́kọ́ gba kọ́ lọ kó fẹ́ni tó gbọ́ síṣẹ́ pẹ́tọ̀ ẹ̀bùn yìí o bàbá kan báyìí ló kó wa ó kó wá báwo ó ní òun bunlé ẹ̀kọ́ ni kéde kó mi o òun bunlé ẹ̀kọ́ ẹ lọ kó sínú stọọ ó lóun bùn mi bóòlù ti lè bùn ọ bí wọn bá jókòó lé yín ṣé yóò á bùn ọ ni mo rò pé mi ló bùn à wọn náà ló rò kó sínú stọọ ọdà máa kó lọ ìgbà náà ló tó lù jẹ tájú eléyìí bá jẹrú ẹ ó ti gba ẹ̀bùn òṣìṣẹ́ haramu sì ní lábẹ́ ìfẹ́ lọ. ìbá rí ẹni dáná fi bẹ́ẹ̀ sẹ́ sallallahu alaihi wasallam kọ́ lọ gba zakatu ọwọ́ adé wọn lé owó ó lè tọ́nà méjì eléyìí zakatu tó fún mi kéyìn nù eléyìí èmi wọn gùn <laughs> bọ́ ọba anábìrin bọ́ ọba dókòó lè yá rẹ̀ <laughs> sẹ́ni kó gbọ́ ọ lẹ́gùn báyìí kí ló ṣe apá kan nù ẹni tí ń bá wí níwájú rẹ bá kọ̀ọ̀kan pé kí ló ṣe lágbájọ ọmọ ẹlẹ́kùn hmm, kí ló ṣe apá kan yín tá a bẹ̀ wọ́n sẹ́ tí wọ́n wá dé tí wọ́n mọ̀ á léwó lẹ̀ eléyìí ti yín eléyìí tẹ̀mí èyí tẹ́ jókòó lé ìyá rẹ̀ kọ́ wa mẹ́bùn wa fọ́ ah because gbogbo owó tí wọ́n náà ń gbà náà ni ebi torí kọ́ ọwọ́ kakí torí kọ́ ọ̀wà lẹ́nu sẹ́ ìjọba tó di kákàdé kúkú ni wọ́n bá gbé lè rẹ ló jókòó tani ó fọ́ ọ lówó pé kí ló ṣe fún iṣẹ́ yìí ló chánsì rẹ̀ tó fi wọn gba haram ẹ̀gbọ́n jẹ owó abẹ́sẹ̀lẹ̀ tó fi wọn gba haram ẹ̀gbọ́n òṣìṣẹ́ ọ̀tọ́rọ̀ wọn bọ̀ ẹ̀gbọ́n òṣìṣẹ́ rẹ̀ wọ́n lọ ní tí wọ́n bá fún ọ kíní kan ní ṣe owó abẹ́sẹ̀lẹ̀ tó gbogbo eléyìí tẹ́lifíà bá sọ pé àfikẹ́ fóònù lówó ni kíní yóò tó ṣe ẹ̀sọ̀ pẹ̀lú òkú ọlọ́run kan àmọ́ tó bá ti ní rìsíìtì tó bá ti lérè ọ ah náà wọ ẹni ẹni tó délé ẹmi ẹsọ wó nù torí mi náà ti sẹ fọgà mi mo bá délé hẹn pé abóni ah, ẹsọ àti báyẹn nígbà tó ti gbẹ̀yìn ẹsọ ọmọ nàìjà òkè nàìjà ilé àràmù ògidì ọ̀daràn ló sì wà mbẹ èmi ẹsọ ọ̀daràn gbogbo òwe tó bá lọ yẹ ká gbà wọn gbà àmọ́ kékeré fún ọlọmọdé tó bá kémi sebẹ wọ sebẹ tọ́ sebẹ yóò dínkù àbí òní dínkù yóò dínkù mọ̀ ń gbọ́dọ̀ pé gbogbo àná wọn kàn báyìí lásìkò jẹ́ ní ẹfun lówó ẹja lọ ẹ kí n fún lówó kí ni ọlọ́mọdé ọlọ́mọdé tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọn á ní ẹ àwọn ọ̀sà dédé fún ọlẹ́kùn jẹ àwọn ń pèpè kùn kí wọ́n á lè pè ẹni tí wọ́n ṣépè fún ló lè rí ṣe fẹ́ni tó náà ń ṣépè fún sọ̀rọ̀ kí ń gbà tó ń tún fún yàrá ẹ̀kún jẹun àná tuntun ṣépè fún kí wọ́n lè pè tiẹ̀ lórí ti fẹ́ lòun tiẹ̀ náà ti kọ́kọ́ taná torí délé ẹ mẹ́jọ afẹ́ nìkan kan lẹ́gbẹ̀ẹ́ a ní tètè máa rí àwọn fáìlì wa gbé kò a máa rí gbé kò ìṣàlù tó náà bá ti rí ọta rí ọ ọlọ́dún wọn pé irú àwọn ilé yàrá lè gba kankan lọ́dọ̀ ó ní ẹjọ́ bàbá mi lè béèrè owó lọ́dọ̀ rẹ̀ mo ní tiẹ̀ béèrè rẹ̀ béèrè rẹ̀. kọ́ kan àbùkù so eléyìí túmọ̀ sí pé ẹ̀yin náà dúró déédéé fún wa gẹ́gẹ́ bí kíni ẹ tó bá tinú yín wá kò tinú mi wá pé kí n fún yín lówó ẹ máa pé ẹ kò gbogbo àwa náà lè báyìí àwa náà ní nǹkan kò tinú wa wá sáfù bàbá yìí látò tó eléyìí túmọ̀ sí pé gbogbo aburú ló ṣe parí táwọn èèyàn bá jẹ́ pé wọ́n dúró ti òdodo kò sì wò wọ́n láti pé kó òdodo dìbàjẹ́ aburú yẹn náà bá dínkù láwùjọ ṣùgbọ́n problem tó wà ń bẹ̀ ní pé lè má mú un fún wa páìtọ̀ náà fún wa kí á làwọn ayọ́ àdínẹ́sọ̀ wà wò ẹ̀ẹ́n níjọ́ ń ṣẹlẹ̀ nìyẹn kọ́dà láwọn abòmíì ẹ̀ tún rí sí ọlọ́pàá tó kówó sínú àpò títún sọ pé ẹ ní àmọ́ǹdẹ́ mú àṣẹ ń jẹ́ mi ẹsẹ̀ bí wọ́n ń tẹ̀ pàdé kódà mo tuntun rọ́lọ́pàá àmọ́rí sọ́jà gẹ́gẹ́ fún ara rẹ̀ tó ṣe yí pé wọ́n fún lówó ń sìn sẹ́kẹ́ndì ha nǹkan bàjẹ́ lójú eléyìí ìmọ̀ da ìyá àwọn èèyàn nù iṣẹ́ yín gan kò ní ní ìmọ̀ kò ní ní ìmọ̀ ẹ̀rí pé gbogbo èèyàn tó bá ní ọmọlúwàbí rẹ̀ sọ kò ní fẹ́ wọlú sẹ́wọ̀n torí ní ìsìnwọ́n kàn délé wọn ni ah mo rí bọ̀dá mahmudu níbi tẹ́ ti ń agbe bá wò <laughs> ìgbé àwọn ń sáré pé mọ́tò kan ò ní kọjá àwọn ọ̀dọ́ kílẹ̀ fún wa agbọ́ pé <laughs> fún yín pé kí ẹ mọ̀ pé abọ́ bára àwọn ò ti rà àtòrí pé nìsín ẹ ò ṣiṣẹ́ kankan fún mi oníkíní fún ṣe mọ̀ pé bára náà eléyìí ni Yorùbá ń pè ní fine bára ọlọ́nkọ́ bá tún àwùjọ wa tó ọlọ́nkọ́ fún wa ní ayọ̀ ọkàn nítorí pé ayọ̀ ọkàn tó bá ti wà nù ọ̀rọ̀ yẹn ẹ̀ ní báńdì palapala ọlọ́wọ́n bá dàpọ̀ dáwùjọ tó wa náà ṣe máa fi ṣàpèjúwe tó dáa àwọn àwọn aburúkú àwọn àwọn àti ọ̀dà tí ń bà wá ló kọjá ọlọ́mọba àkàkó nàìjíríà yìí ọlọ́mọ sì wá lẹ́ni tí wọ́n máa fún yàn ní haram jẹ wọ́n sì wá lẹ́ni tí wọ́n máa jẹ haram subhanahu wa ta'ala bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹ̀dọ́ ní bẹ̀rẹ̀ kò sí. Thank you lọ́dọ̀ àwọn tí wọ́n ta ní ráìsì tẹ̀wọ̀n ní ọ̀sùn tó kalẹ̀ fún ọ nínú àpàdé wa gba ọjà. wọ́n ní sáà lè kówó kalẹ̀ kẹ́ni tí ń ta ráìsì lórúkọ pàpàdà wàá gbà yẹ bí bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ rárá bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ òun ní í ṣe pẹ̀lú ọjà tí ò sí ńlẹ̀ ní ìsìn tó yẹ pé wọn ò tiẹ̀ tí ì ró wọn ò tí ì gbìn lórí pé owó tiwa náà wọn ó lò láti fi rajà wọn láti fi ra tí wọn gbìn tí wọn fi wọn gbìn tẹ́lẹ̀ òkú bá wọn á jáde ibẹ̀ wọn ti fún wa ní dára eléyìí ni bẹ́ẹ̀ rò ṣẹlẹ̀ àmọ́ ní ìsẹ́yìn lè rajà kẹ́ sanwó lẹ̀ lórí kẹ́ padà gbà ṣùgbọ́n kèsì bẹ́ẹ̀ rò ṣẹlẹ̀ náà. tó máa ń gbowó ẹyọ kan náà ni ah. so wọ́n ní owó tí àwọn agbèrò tí wọ́n máa gbà àbá àwọn union tí wọ́n máa ń gbà lọ́dọ̀ àwọn ọlọ́kọ̀ tí wọ́n lẹ́tọ̀ọ́ sáà ti máa gbowó ibòmíì owó pásíńjà kan wọ́n gbà lọ́wọ́ dráìvà gbàmí ó lè jẹ́ ìdajì owó pásíńjà wọn gbà tó bá gbé èrò five five thousand fẹ́ lọ kánò wọ́n sì gba two five lọ́wọ́ driver láì ṣiṣẹ́ láì tàbọ̀ wọ́n ní tọ́tọ́ àgbẹ̀ ọ̀tọ̀ so ó wá dàbí ìgbà tí agbèrò kan sọ fún mi kíkẹ́ tó dáhùn níta àjọ gbà fúnra wa ni o àtijọ́ gbà láàrin ara wa <laughs> àwọn sọ pé ẹ̀yin rò bẹ́ẹ̀ tó bá yẹ pé ẹ bá ń fún àwọn dírẹ́fà yẹn tó bá fún wọn lómìnira tí èsì pẹ́ lé wọn gáràjì ńbọ̀ bá yà ó ẹ rí i pé ninety nine point nine percent wọn wọn gbà torí sáà lẹ́ni tó fara mọ́ yẹn jẹ sẹ́ni tó fara mọ́ yẹn oko sì dùn ro làgbẹ̀dẹ ń pọkọ́ta kí ló má gbẹ̀dẹ náà má bò kù gbogbo wa jẹ́ pé òun kàn pọkọ́ta eléyìí jẹ́ bó ti jẹ́ owó yẹn ń bẹ́ẹ̀ nu báàbò akílẹ̀ àmúhálì náàsì bilbaafi jẹjẹ wọ àwọn èèyàn lọ́nà tí ọ̀tọ̀ wọlé àtàkùlù àmúhálì kùnbẹ̀ iná kùnbẹ̀ bilbaafi ilé ẹnìtẹkùnà tìjáàrọ̀ tẹ̀lé àǹtẹ̀rọ̀ọ̀dì mi ẹ wọ́n máa jẹ́ owó yín láàrin ara yín lọ́nà àbàjẹ́ àfi kọ́jà pé káràkátà lọ́ da yín kọ̀ tọ́ka yín sì tẹ̀jọ́ yọnu sí tẹ́ǹtà tẹ́ra láàrin ara yín ọ̀tọ̀ sí gáràjì tó bá yẹ pé gáràjì ọba ní ọtọ́rìtì tó mójútó any car any bus tí ó bá pérò nínú gáràjì yìí o yóò sanwó chance ta fún láti wá lódù èèyàn bì owó chance yìí yóò wá jẹbil màrú ìjọ ẹkọ bá làákàyè mú kọ takò làákàyè ẹni ọkọ̀ tó bá lódù ń bì o yóò sanwó fún gáràjì tó gbà láàyè láti páàkì pérò ń bì yóò máa san five hundred naira yóò máa san two hundred naira yọọ ma sọ one fifty naira bá lọ́nà tá a rí pé yẹ kò kò kò mú aládàáni eléyìí jẹ́ bó ti jẹ́. àwọn ọlọ́kadà wa ń kọ́ tó yẹ pé àwọn kan ti ń dúró ní gbogbo oríta oríta tó ń dẹdẹ wọn kódà ọlọ́ọ̀lọ́mọ bẹ́ẹ̀ mi ọba ti máa bọ́ lórí afẹ́ lé ọ̀kadà mú yìí fẹ́ kó oríṣiríṣi àdánwò ní ṣẹlẹ̀ wọ́n lè gbé igi lọ́wọ́. wọ́n lè gbé igi eléso lọ́wọ́ tó ọba tó ọ lọ owó tí wọ́n gbà lọ́wọ́ wọn náà wọ́n láwọn ni yóò ní ọlọ́kadà àmẹ́ńtọ́yàn wọ́n máa fún twenty twenty naira twenty twenty naira bóyá ti jù bẹ́ẹ̀ lọ ní fifty ẹ wá ọ̀kadà tó ń gbowó lọ́wọ́ wọn lójúmọ́ tó tó sọ̀wé nù mi gbà. gbogbo eléyìí náà mi ń bá bi akili amuwali nasi bilbaatu orí ẹ wọn dúró lé ní àbọrùn rẹ wọn ń gbà gáràjì wo lẹ́yìn sílẹ̀ tí wọn ń lò ẹ sọ fáwọn náà pé oko dùn ro làgbẹ̀dẹ sí ń pọkọta ẹ̀yin náà lọ gbọ́ kàdàkẹ dàn o káyà yín kó kún fátẹkù kọtọ kọ máa gbarú lọ́dọ̀ ẹnìkọjì gbogbo àmì pé ìjọba wà effective wọn sínà fáwọn yẹn láti máa yanra wọn jẹ torí fáwọn náà yàn wá jẹ lọ́pọ̀lọpọ̀ tẹ̀sí máa ń sin yàn yàn jẹ ọ̀nà òsì náà fẹ́ lómi láti yàn lómi náà jẹ irú ẹyẹ lẹyẹ wọ́tọ̀ àwọn kan wà táwọn máa ń sokùn tẹnìkan dìímú lọ́n tẹnìkan dìímú bì tí mọ́tò bá ti ń bọ́ bá àwọn kan gbé sókè lójijì ni stop kí ló dé wọ́n lẹ́ ń kọjá abọ́ wa lù àgbàdo lásán ló lòdì sọ́kọ̀ọ́fà wọ́n ní kò ní lọ à ń bọ̀ tìbọ́tì ẹ̀gẹ́ àbí sùn wọ́n dàbí òní. wọn san ìsakọlẹ adúpẹ́ fọlọ́n pé wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ̀ owó kínìyẹ wọ́n ní àwọn baálẹ̀ baálẹ̀ àwọn kìíní kankan gbogbo náà mi bá bò pé kíni wọ́n ní àwọn èèyàn lára ẹ jẹ́ kó ń jẹ kó ń jẹ kó ó sùn wọn abọ̀ kí kálukú ọjà bó ti ṣe ti oko dùn ro làgbẹ̀dẹ tí yín náà ń pọkọ tà náà àlẹ kẹsàn. kò sí wàhálà tíkẹ́ẹ̀tì lọ́ra gbé sówó lọ́ra pòròkò ẹgẹ́tì ẹ̀ ní ti BRT bus one ninety five naira ni wọ́n á fún one two hundred báyà torí pé èèyàn pọ̀ báyà torí kò sí chẹ́ńjì ṣé wọn ò ti gbowó èlé lọ́wọ́ rẹ̀ wọn ò gbowó èlé torí káàdì lọ́ra káàdì lọ́ra kìí sowó lọ́ra ẹ̀hìn ẹ̀ náà ló ti clear wípé káàdì sáńtà fún yín láwùn káàdì káàdì àti pèèyàn sáńtà fún yín láwùn tí ẹ ra káàdì hundred naira tí wọ́n láwọn ya yín ní hundred naira ṣùgbọ́n tó fi fún yín láǹfààní pé ninety naira àbáǹfààní pé ninety five naira tó eléyìí owó èlé lábẹ́ òfin ṣẹ̀ríà kò tiẹ̀ sí sùdú mbẹ̀ rárá ni unlike mo fẹ́ ra káàdì oníkáàdì wa sọ pé MTN oníbẹ̀ẹ́ ni Airtel oníbẹ̀ẹ́ ni ọlọ́ndẹ̀ẹ́dẹ́rẹ́ one ten ni kò sí ní tó burú bí eléyìí kọ̀ọ̀kan ẹ̀ náà ti rí yàtọ̀ báyìí torí pé ńgbà tó ní káàdì ní one ten ọjà ni mò ń rà kò sì sí tó burú nínú búrẹ́dì tẹ́ńtà ní eighty naira kémi ọ̀rọ̀ alọ́ndrẹ́d naira gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó lè lọ́la kí n ríra sixty naira kò sí tó burú nílò ní káràkátà nù ahàmọ́lọ́hù bẹ́yà ọlọ́run sí mo bá mú káàdì ẹ̀ tó ń bá lóde ẹ̀ sínú. 30 ni hundred naira ló máa reflect ṣùgbọ́n tí hundred naira mọ̀ ra ní àbí káàdì káàdì lè mìíràn gẹ́gẹ́ bí dẹ́gbẹ́ búrẹ́dì one twenty tí mo ra one fifty bó o ní ṣe gbọ́ nù mí ṣé wúwo tí one twenty àbí one fifty dáhùn o bẹ́ẹ̀ náà ṣùgbọ́n àkọ́kọ́ ni nísìn tó ń ra one twenty one fifty bọ́jà ti gbà lónìí unlike màá yá ọ lówó sẹ́wọ̀n kó gbogbo àwọn ẹni tí wọ́n ń ta káàdì fún wa náà kí ni wọ́n sọ don't be stranded àbí ni bóró àwọn rẹ so àwọn náà ti pé bí màá lá bí màá lá bá rà á ni asìsì màbí ẹ̀yin náà ti ń kọ́ fíkìú náà ní ìsìn àti rí owó àbí tọ́yẹ pé tí wọ́n fún ọ kéré sí ntọ́ ọ̀sán kí ni wọ́n pè lẹ́yìn rìbá ni wọ́n pè lẹ́yìn eléyìí rìbá nàdíà rìbá nàdíà tó eléyìí lọ́rọ̀ àwọn olùmọ̀ṣẹ̀rí àtọ́ ọmọṣẹ̀rí àwọn òfin pé kẹ́kẹ́ máa kọ́kọ́ púpọ̀ sórí wàtáàpù kẹ́ máa sanra yín jẹ ẹ̀tọ́ àwọn sọ̀kẹ́ ìdí ni pé tọ́ba ara wọn tẹ̀ tẹ̀lé wọn náà lọ́ọ́ ra wọn tẹ̀ ẹ̀ ní ìsìn tọ́ba wa gba ẹ̀yìn tó gbóró hundred náà fún ọ gbogbo sọ́kú rubbish kò ní tùmọ̀ rubbish.

euro cooperative wọn. àwọn tí ìtàmù náà ti wọn mọ jáì lọ. ah oríṣi méjì lọ wà. oríṣi tó ń jáì lóye. very good. sẹ́ẹ̀rì tí ìjà ń pè ní islamic náà ní kèsì islamic ṣẹbi àti eyín ti yé yín eléyìí tó tó wá tó wá jẹ́ èyí tó ti wà tẹ́lẹ̀ conventional yẹn tó ń ti ń sitọ́ gbajúgbajà yẹn òun náà òun gangan báńkì gẹ́gẹ́ bí báńkì ti wà lórí torí pé àwọn ní ìsìn àkọ́kọ́ irú àbúrú tó wà nù ṣe tán ní islamic náà ti kọ́kọ́ wà nbẹ̀ torí àti bẹ̀ làwọn náà ti yá àti bí conventional làwọn ti islamic náà ti yá níta wọn sì sá fún ni pé ìgbà tí wọn bá yá ẹgbẹ́ fifty tẹ́gbẹ́ bá yọ ní one fifty àbẹ́gbẹ́ bá yọ one hundred ìgbà tẹ́gbẹ́ yọ ní hundred tí wọ́n ti kọ́kọ́ yẹ ẹgbẹ́ ní fifty wọ́n ti kọ́kọ́ gbàgbé fifty tiẹ̀ o tí wọ́n fi yọ hundred wọn ò ní sọ pé fifty lọ yá o torí wọn náà ní fifty or hundred lọ ya so ẹ wá máa wò ó wọn wá sọ pé hundred lọ ya wọn ti gbàgbé pé wọn ti kọ́kọ́ ya one fifty wọn wá sọ pé one twenty ló fi tàn wọn náà máa wá sáré wọn máa sáré wọn máa sáré àtàṣubú wọn máa rìn àrìnfẹsẹ̀ kọ torí kí wọn má lábùkù torí kí ọlọ́ọ̀ má dáyé ilé rẹ lẹ̀ wọ́n tún wá san one twenty twenty pé wọn náà ní fifty ní owó òun aha so eléyìí haramu ni gẹ́gẹ́ bí owó báńkì gángangangan ni wọn á ní owó ilé ònìyàn gbà ònìyàn ti fi kọ́lé ònìyàn ti fi ra mọ́tò bóun ni ó ti wá sí ọbẹ̀ túbà ọlọ́ni fẹ́ in tóbitóm falakum ru'usu amwalikum la tadlimuna wa la tudlamun tẹ́ bá túbà pẹ̀ dówó ìlé máa èyí tó dójú lówó owó tiyín ńlọwọ yín bẹ gbogbo tó lé lórí rẹ̀ rí báyìí sẹ́yìn fún ni àbẹ́yìn gbà sẹ́yìn fún yàn lówó èlé mi àbẹ́yìn gbà. èèyàn gba owó ó fi san ọ̀pọ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀hán kò sí wàhálà nítorí pé ntẹ́yìn gbà ó kéré sí ntẹ́ san so kò sí nǹkan kan tó a sọ pé kẹ́ ẹ ha dànù nínú owó yín ju pé gbogbo owó yìí ọ̀nà tẹ́ gbarí ọ̀dà ẹ wàá túbà lọ sọ́dọ̀ ọlọ́run foríjì mi wọ́n ti dín padà síbi rẹ̀ tó bá ti pé mo ti mọ̀ ti pẹ́ nígbà ti ṣe kò jẹ́ ìgbà tó ṣùgbọ́n ẹni tí ń fún yàn three million naira náà fi bẹ̀rẹ̀ owó tí wàá di three hundred million látàrí èlé jàǹgbà àwọn sọ three hundred minus three ó kù two ninety seven million wọ́n wọ́n mọ̀ pé ṣe yọ́pọ̀ nù dúkìá wọn torí kìí ṣe tiwọn ọlọ́ọ̀ni tẹ bá túbá ọwọ́ owó tí yín tẹ nítẹ̀lẹ̀ lọ́wọ́ yín eléyìí ńkọ́ haram sẹ́rù rẹ̀ ṣẹlẹ̀ sẹ́nìkan ó dá albankul ahli sílẹ̀ ní Saudi albankul ahli yẹn wọ́n pè ní national bank èèyàn kan ló ní wọ́n pè ní bone mahfoud so bàbá yẹn fẹ́ túbá nígbẹ̀yìn ayé rẹ̀ so wọ́n á lọ bá Sheikh Ibn Baz wọ́n á fẹ́ túbá so wọ́n á sọ ká ah, bí ó ṣe túbá ńgbà tó ti sọ pé báńkì rìbá báńkì rìbá ńlọ dálẹ̀ èlò lẹ ti dá lò màmá yẹn wọn aṣọ owó kékeré kan bí ká sọ pé ninety nine rìal láyé ìgbà yẹn èlò wa lówó dà à balẹ̀ yìí bílíọ̀nù seko ibi nígbà tó wà ní ìjẹ́ ni pé ninety nine rìal sẹ́ẹ̀fì bẹ̀rẹ̀ ọ̀nù sí gbogbo yòókù ẹ̀ gbọ́ lọ́wọ́ rẹ̀ à à <laughs> orí à ní bàbá yẹn ìlọ́kọ̀ tó fi kú tó o rí i pé àwọn ọmọ sì jogun balayi làwọn wá dì sí àwọn wá yìí kíni padà sẹ́wọ̀n kówó kó tó pọ̀ èèyàn máa ní ìmánì tó bá ti pọ̀ tán àwọn olówó máa dájú ni owó àti ọ̀dájú fámìlì ni wọn sàtàlólówó tí ọ̀dájú torí tó lówó ọba dájú ẹ ti fẹ́ kún gba gbogbo owó ẹlòmíì wọ́n kàn lọ sẹ́nu ọ̀nà lérè wọ́n bá máa hùn hùn hùn pé kí ló ń sè wọ̀ kí ló ń sè wọ̀ tó ń sunkún báyìí ọ̀dọ̀ ẹ lọ fún twenty thousand ẹlòmíì bá tún sunkún jù lọ ẹ̀fún ní èsì wọ́n wá lọ kọ́ ẹkún pé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá ṣe mẹ́kún sùsí lẹ́kọ̀ọ́ onóòtú akọ́ ọ̀dájú pé kí ni bẹ́ẹ̀kún bá di kú ọbẹ̀ ọbẹ̀ ọba pọ̀ ní òní fún ọ torí ẹ olówó máa dájú olówó máa dájú subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.